àlékún kẹ ọlọ́run àlékún kẹ ọlọ́run kó bójíṣẹ́ ńlá ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará alẹ́ ànábì gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ àtàwọn sọ̀hábìyàt àti gbogbo àwọn sọ́làf tí wọ́n ń fi títẹ̀lé wọn tẹ̀lé ti ìlànà òjíṣẹ́ ńlá ànábì wa a mike tọ́dọ̀ àwọn ìmọ̀ọ̀mù ni kí wọ́n ti dìbà bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn afárá wa tí wọ́n wà níkàlẹ̀ gbogbo wọn náà ni a ṣe àfihàn wọn láàrin ìṣẹ́jú kan pẹ̀lú látọ̀dọ̀ àwọn àbá ìmọ̀ọ̀mù àti wọ́n ṣe lẹ́kṣọ̀ fún wa alihimam kọmọdùdín Yunus akóredé àfisọ̀hùnlọ́hùn tàhálà bákan náà lápá àwọn lẹ́gbẹ̀lọ́hùn àti àwọn àmìdí wa Abubakar náà bákan náà fáwa tí wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn abu mariam bákan náà àwọn sáàsì wa láti tí jẹ́ principal ní riyal solin abu abdullah bákan náà kí sáàsì wa suleiman hassan àti àfáwa abdulhasi kí ọlọ́run kọ́ máṣàbá wà pẹ̀lú gbogbo wọn wọn lálẹ́ haula wàlá quwwata illa billah tí a bá wo inú ìwé wa tí ó jẹ́ atọ́nà wa tọ́píkì tí ó wà ń bẹ̀ tí wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí òun náà ni òkúrukù sáójú wọ sáójà the right of couples òun ni wọ́n fi bá ní dánilẹ́kọ̀ọ́ rọ̀ lẹ́yìn abẹ́lọ́wọ̀n ọba àlá ọba adarí ahọ́n ìmọ̀ọ̀mù wa kọ́lọ̀n kó ṣe nírọ̀rùn fún wọn kọ́lọ̀n kó má jẹ́ kí wọ́n sì sọ káwa ní ká má sì wọ́n gbọ́ àmọ́ọ̀mù wa tí wọ́n ń ṣe ní ọdún yìí lọ ọ̀hún náà ni wọ́n tún wà ń bẹ lọ́dún ni ọlọ́run kó má ti mú wọn kúrò báyìí àṣé Kamaruddin Yunus Akorede عافته الله تعالى فليتفضل مشكورا مأجورا من الله الحمد لله الذي جعل الأزواج قوامين على النساء وأمر بالإحسان إلى الزوجات والصلاة والسلام على سيد الأبرار نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣe ní ọ̀ranyàn ipé káwọn ọkùnrin kí wọ́n máa jẹ́ olùdarí olùtọ́jú fáwọn obìnrin ó tún wá pàṣẹ ọba yìí ló tún wá pàṣẹ fún àwọn ọkùnrin ipé kí wọ́n máa ṣe dáadáa sáwọn obìnrin ó pàṣẹ káwọn obìnrin náà ká máa ṣe dáadáa sáwọn ọkùnrin èyí ni ọkọ àti ìyàwó tọ́lọ́wọ́n bá tí ó dà pọ̀ ọba tó pàṣẹ bẹ́ẹ̀ ìbá náà ládúpẹ́ fún àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nábùwà Muhammad kó sì bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ lẹ́yìn gbà tí mo ti kí gbogbo àwọn àlùfáà wa ní inú abúlé ń bí àti gbogbo àwọn bàbá bàbá àti gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ̀ ń kalẹ̀ àti gbogbo àwọn sisters àtàwọn ọmọ wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀wọ̀n wọlá àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ̀wọ̀n sàṣẹ ìjòkó yìí ní sábàbí oríire fẹ́nìkọ̀ọ̀kan wa wọlá agbára ọlọ́wọ̀n ọba wa ètí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ni sifáàtù ishiruna sífà min sifáàtì az salih wa ishiruna sífà من صفات الزوجة الصالحة àwọn ìròyìn tó jẹ́ ogún 20 tá fàyọ nínú àwọn ìròyìn tó yẹ ká máa rí lára ọkọ ìyàwó tó gbádùn ọkọ ìyàwó dáadáa àtàwọn ìròyìn èyí tá a fàyọ tóun náà jẹ́ ogún nínú àwọn àròyìn tá a gbọ́dọ̀ rí lọ́dọ̀ ìyàwó tóun náà gbádùn nítorí ìgbéyàwó ìgbádùn ni tọkọ bá ti wá gbádùn àbí ìyàwó ni ọgbádùn kò ní sádùn nínú ìgbéyàwó náà àti ń gbówà sí yìí ti ẹlòmíì gan ti há gbogbo àwọn ìwọ ọkọ àti ìyàwó ọwọ́ akú pratica ibi tọ́rọ kù sí òun náà ni bóò láti máa lo ń tàn gbọ́ nítorí agídí ń ṣe yẹn àwọn ọkọ àbáwà ìyàwó táà bá fúnkura nǹkan dàrú ọ̀ àsáàdàtò àkèkíyà fi baytil ìdùnnú nínú ilé mùsùlùmí òun náà ni kí ọkọ àtìyàwó káwọn méjèèjì kí wọ́n tẹ̀ fófin ọlọ́run kọ́dà tí wọ́n bá fẹ́ tẹ̀ ká máa bẹ ọlọ́run kọ́lọ́run kọ́ tẹ àwọn ọba fún òfin ọlọ́run nítorí níbi òfin ọlọ́run ọba ní gbádùn nulé wà ẹ bá wọnú lé alukura náà fẹ́ darí èṣù náà fẹ́ darí bàbá ti tẹ̀lé ìlànà ṣetán kò ní sádùn níbi ìgbéyàwó àmọ́ bá tẹ̀lé Qur'an alukurani tó dẹ́kun gbogbo ńdọ́wà ń bẹ̀ pátá kálíbà sórí rẹ̀ dọ́lọ́n fi sọ kalẹ̀ síbẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní tọ́ha ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́wọ́n ní tọ́ha ọ̀sẹ̀ náà tó máa rà fún méjèèjì àmọ́ ọlọ́wọ́n bá sọ fún gbogbo ayé àti wọ́n àtàwọn àṣọ kalẹ̀ fún yín bí ì bá jẹ pé kẹ́lẹ́ di olóríire ẹ̀yọ́ miami ẹ̀kún gbọ̀nyàn bílẹ̀ mùsùlùmí ṣe rí lẹ́nu àyà ń já àyàn bílẹ̀ mùsùlùmí ṣe rí lẹ́nu ipé tí bá sì máa bá lọ náà ọkọ máa pariwo ìyàwó wọn ọ̀dá o ìyàwó wọn ọ̀dá o ìyàwó máa pariwo pọ́kọ̀ wọn ọ̀dá o kò fi lọ́kàn balẹ̀ o nígbà wọn láàmú o ààrí lọ́dọ̀ oníyàwó kan ọkọ kan àwọn méjì náà wà ní ilé kọsẹ́ni kẹta ààrí lọ́dọ̀ àwọn oníyàwó méjì ààrí lọ́dọ̀ àwọn oníyàwó mẹ́ta àbọ̀ oníyàwó mẹ́rin ìgbésí ayé lọ́kọláyà ó ní bùkátà sí ká lè kéwú sẹ́rí bí láti kéwú yẹn ilé kéwú kan náà ni òun náà ni madrasatu rasuli muhammadin sallallahu alaihi wasallam ilé kéwú anabuwa muhammad àwọn àlùfáà wa sọ àwọn ìròyìn tá a gbọ́dọ̀ rí lára ọkọ dáadáa àti lára ìyàwó dáadáa gbogbo ẹ̀ wá ń jẹ́ 40 ó jù bẹ́ẹ̀ lọ àkànyọ 40 nú ẹ̀ láwọn yìí tó ṣe pàtàkì pàtàkì ní wà sáré ìní pẹ́ púpọ̀ tí fi ka gbogbo 40 náà láàrin wákàtí kan tá insha Allahu ta'ala ọkùnrin ó mú 20 obìnrin náà ó mú 20 ogógún láàjọ dìmú jòkó yìí ṣẹwárí tí a bá ti pinnu pé a máa lo àwọn ìtọ́sọ́nà ọlọ́run àti tànàbì automatically a kàn máa rí pé ìgbéyàwó wa inú ilé wa ìdùnnú la máa fi lo ìṣẹ̀mí wa ẹ̀dìn kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin tọ́rọ àwọn náà wà láwá pọ̀ kọ́lọ̀ mọ́sẹ̀ tún wá sí wàláhì tàlá bá a ṣe rí ta yìí bẹ́ẹ̀ kọ́pọ̀lọpọ̀ rínú lé tọ́bá dé kí bá a ṣe rí ta lábá rínú lé ni ẹni ló ti dájú báyìí lọ a máa ṣe dáadáa ń ta àmọ́ tó bá ti di pé a fẹ́ bá wọn yàwó wa a fẹ́ bá wọn díìl a bá wọn yàwó wa lò a máa wá bá wọn lò bí ọ̀tá wa ọlọ́mọsẹ̀ sọ níbẹ̀ ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitani rajim ولهن مثل الذي عليهن عليهن بالمعروف ọlọ́wọ́ bá ní lahunna ẹ fún àwọn obìnrin láwọn ẹ̀tọ́ kan irú àwọn ẹ̀tọ́ tá a ṣe lọ́rọ̀ àyàn káwọn náà fẹ́yìn náà òun náà ni pé ọfẹ́ tí ìyàwó rẹ̀ fọmọ dùnú ìwọ náà wà gbé kalẹ̀ pé irinṣẹ́ ìdùnnú lọ jẹ fún ìyàwó rẹ̀ walirrijali alayhinna daraja ọlọ́wọ́n bá Allahu akbar àwọn ọ̀fà ni ọlọ́run bá gbé yín lékè wọn ẹ̀yin lọ̀gá wọn ẹ̀yin jù wọn lọ yọ́ọ̀dá kẹ́yìn onílàákàyè bá ń ṣe ń darí ilé sùúrù ìfaradà jù ti wọn lọ àwọn náà ó sì máa fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ̀yin náà máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn ọlọ́run bá ní wa ashiruhunna bil ma'ruf ọlọ́run bá ní ẹ máa bá àwọn yín lò ẹ máa bá wọn lò dáadáa fa'in kàrí tó mọ́ hàn ọlọ́wọ́n bá níbẹ̀ bá ṣe kórìíra àwà kan nínú àwọn àwà wọn ẹ̀rì fa'asa an takarawu ṣe yẹ a ọlọ́rin nígbà mí ẹ̀yìn ó kórìíra rẹ̀ ẹ kórìíra kankan lára wọn wọ́n yẹ jẹ́ alálọ́hù fihi khairan kathira ọlọ́wọ́n bá aláwọ̀ sì fi orí sí abẹ́ ìfẹ́ kórìíra yẹn ìtumẹ̀ ni pé ọlọ́wọ́n bá aláà yóò fi oore jàrọ ìbànújẹ́ tẹ̀ ń rí lára rẹ̀ níbi tí ń ṣe tí ọ̀dá ọ̀kan náà àwọn sálàfù ó ní asa an yarzuqa Allahu minha awladan salihin wa banatin salihat ó ní tíyàwó rẹ̀ bá ti yọ lẹ́nu tí ń dà ọlá àwọn wọ́sẹ̀ sùúrù ó ní ọlọ́wọ́n padà dùn ọdún lára ó lè jẹ́ pé ọlọ́wọ́n padà ìtàwọn afá ń tún fún ọ nínú àyà yìí òun náà ni pé obìnrin ò lè wà kọ́mọ̀ ní tí yóò máa ṣe tí yóò máa dùn yàn ọ wá ṣe faradà ní eré ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni innama nisa'u shaqa'iqur rijal anabi sẹ́rẹ́ àwọn obìnrin tẹ́ kó sílẹ̀ àwọn ìyàwó yẹn wọ́n yẹ sẹ́rú yín shaqa'iqur rijal èèyàn làwọn náà bí ẹ̀yin náà yóò dà kọ gbà pé èèyàn lọ́wọ́ nílé kìí ṣerú rẹ̀ kìí ṣe ọmọ ọ̀dọ̀ ṣàkọ́ ìkòrìjáàd ìkejì ẹ tẹ́jọ plan tẹ́jọ tún ilé ṣe tẹ́jọ tọ́jú àwọn ọmọ a máa dí pẹ̀lú ìgbà ìtàbá fẹ́ ká máa rí lọ́dọ̀ wọn làwọn náà mọ́ sí kí láwọn máa ṣe fún wọn ìdí wọ́n sọ ní pé ìdí wọ́n bá ti ń fíìl pí ọ̀dà wọ́n ṣe fún òun náà òun náà ń fíìl yẹn tó ṣàkọ́ ikù ní èyàn alábára lẹ́yìn méjèèjì anábi sallallahu alaihi wasallam anábi ni ripcon bilkọwari anábi ni ẹba mi ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ anábi wá fi wọ́n wé glass cup bẹ́yìn bá fẹ́ fọ́ fọ́ glass cup ó ní bẹ́yìn ó sì handle ẹ̀ tí bá fẹ́ ṣanú ọ yàtọ̀ sí bí ọdẹ àtọ̀ sí tí bá gbá ike mú ọyàtọ̀ sí ilé ìbágbá ike mú àgbẹ̀tẹ̀ ìbágbá ike mú ọkà máa sàmárì glass cup gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ fẹ́ gbé kalẹ̀ ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ fẹ́ tó ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìyẹn kàn da kẹ sókè báyìí ó tó da glass cup sókè anabi ni ripcon bill kọwari anabi wa fi wọn wí glass cup ife ẹ̀dá ẹ bá mi ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wọn ègbè sékéni wọn ègbè fọ obìnrin obìnrin sọ̀rọ̀ kan sí ọ o sì ní gbádùn lóṣù kan ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan anẹ́bì pé àwọn sahaba anẹ́bì níṣẹ́ bẹ́ẹ̀sẹ̀ ẹni dáadù láàrin èèyàn ọkùnrin lẹ́ni tó dá síyàwó rẹ̀ lé jùlọ láàrin bá ṣe jòkólẹ̀ ẹ̀mọ́ta náà fi sọ fún wa bá sì jọ pé ẹ̀mọ́ tí mi dáwọ̀ nù yàrá mi èmi náà mọ́ tí wọ́n náà dáwọ̀ àmọ́ wọ́n náà wá rò ní sí pé tábà ní kíyàwó rẹ̀ jáde ní sí àbí ká pèlè rí fún ipé bò ló ṣe rí sí tó bá sọ dáadáa ń pa rẹ̀ èèyàn dáadáa ni lọ́dọ̀ ọlọ́ tó bá sọ dáadáa ń pa rẹ̀ ẹni dáadáa ni lọ́dọ̀ ọlọ́ tó bá sọ aburú ń pa rẹ̀ tó sì dáburú náà ló ń ṣe lóòótọ́ tẹ́mọ́ láwọn èèyàn rí lérí ilẹ̀ ọlọ́run yọra rẹ̀ kó ń bẹ̀ ọ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ́lọ́ kìlọ́bọ̀ ni anábìrin khairukum ẹni tó lóore jù láàrin èèyàn rí láàrin khairukum lè àlè ẹni tó bá dáa síyàwó ẹ̀ wà á na khairukum lè àlè èmi mo wá dáa síyàwó mi jẹ̀yìn lọ ìdí mi ti fáwọn ìyàwó yìí kò sí tó lè sẹ́nu yìí ẹ̀yin tòun bí wọ́n ṣe bíṣì tó síbẹ̀síbẹ̀ àwọn ìyàwó rẹ̀ wọ́n mọ̀ pé wọ́n wà kẹrin fáwọn a jẹ́ pé tàbá fẹ́ jẹ́ ìyàn rẹ̀ láti dá lọ́dọ̀ àwọn ìyàwó wa bọ́ bá ṣe lọ́dọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dọ̀ ọlọ́ látàfẹ́ dì jòkó yìí bọ́ bá ṣe lọ́dọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò tọ́ wà lọ́dọ̀ ọlọ́ọ̀ tó bá jẹ́ pé kò dá yóò dá kó tètè túbá kọjọ́ tó sékiri kọjọ́ tó lọ tọ́rọ ànábì lọ́sọ̀lọ́ sallallahu alaihi wasallam sẹ́ńtà bá ń ka àdísì ká máa gbọ́ ọyé kí ni fẹ́kẹ́ ò dẹ̀lé ilẹ̀ ẹ̀rí ta mú àwọn kí là gbọ́yé ta fẹ́ mọ́ bẹ̀ àgbọ́yé yìí náà là ń sára yìí jẹma ọmọ ìsìnfà ti zawji salihin torí àsìkò wa nínú àwọn àròyìn tá a máa rí lọ́dọ̀ ọkọ dáadáa yakunu mustaqiman fi ddini wal khulq yóò jẹ́ èèyàn tó bẹ̀rù Ọlọ́run ọ̀bẹ̀rù ọlọ́run oníkíyàwó rẹ̀ ọ̀bẹ̀rù rẹ̀ wàláhì kò lè ṣeéṣe ìwọ ọ̀bẹ̀rù ẹni ọ̀gá jù ọlọ ọ̀wá ń sọ pé ìwọ jù lọ kọ́ bẹ̀rù ẹ̀ bọ́ọ̀ bá ti bẹ̀rù ọlọ́run kò ní bẹ̀rù ẹ̀ tọ́ọ̀ bá ti ń dẹ́sẹ̀ nulẹ̀ tọ́ọ̀ sẹ́ lọ́hùn tí sì ń rí kò ní bẹ̀rù ẹ̀ títí báyìí ẹ máa wọ ọkọ tí máa ń ṣe sìnà lágbèjú ẹ̀ kò ní jù títí lọ́dọ̀ ìyàwó tọ́ọ̀ bá ti bẹ̀rù ọlọ́run àwọn fámìlì rẹ̀ náà wọ́n ní pọ́nlé wọ́n ní ọkọ dáadáa á rí pé kọ̀kọ́ rẹ̀ àti gbangba rẹ̀ ó wà fún bẹ̀rù ọlọ́ níjọ́ tẹ́sẹ̀ rẹ̀ bá sì yẹ tó bá sì fi steak yóò tètè tú bá lọ́dọ̀ ọlọ́ alákọ̀ọ́kọ́ ni nínú àwọn ìròyìn tí ń bẹ lára ọkọ dáadáa ẹlẹ́ẹ̀kejì azawju salih wal munfiq ala zawjati asbal istita'a ọkọ dáadáa lọ́kọ̀tọ́ gbà pé wọ́n máa ṣiṣẹ́ owó tẹ̀wọ̀n bá rí ń bẹ̀ wọ́n máa fi kẹ́yàwó ọkọ tí ọ̀dà ni máa ń béèrè pé ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń dàmí láàmú gbowó lójoojúmọ́ yóò dá ṣé lójoojúmọ́ lẹ́ẹ̀mọ́ gbowó ni ọkọ wọn dá ọkọ tó dá lọkọ tó gbà pé ní tó wọ́n fi dá wájú ọlọ́run kó wọn máa ṣiṣẹ́ kó ọlọ́run ẹni ọba ní owó tó pọ̀ láàrin ẹ̀náwó tó pọ̀ fún ìyàwó yìí ọlọ́run mọ́ tọ́wà lápò rẹ̀ ó sì mọ iye tọ́wà nínú àkáǹtì rẹ̀ ìyàwó rẹ̀ lè bá mọ̀ ọlọ́run tó bá pọ̀ ẹ̀nà fún kọ́pọ̀ wọ́n máa ń kó dìrọ̀ alẹ́ ìrè skul ẹni tó bá jẹ́ pé níwọ̀n bá náà láta sí lọ́wọ́ owó tí ò tó nǹkan wàlẹ̀ yóò fi kí mi máa ta òlọ ọlọ́run bá ní kó náà ná nínú èyí tá a ṣe kíni èyí tá a fún un sọmọ pé àyà mi ọ̀rọ̀ méjèèjì yìí ẹ̀nà ẹ̀nà ọlọ́mbólówó wí ó sì bá tálíkà rẹ̀ ló sì jẹ́ pé ọlọ́nkan ti gbà wá mọ̀nà pé tọ́ọ̀bá ti ní iṣẹ́ tó fi rówó mọ́wùlẹ̀ fẹ́ ìyàwó ànábì gbọ́ mọ̀nà kan máa bá rẹ̀ àmọ́ tọ́ọ̀bá ti fẹ́ wọn ìtumẹ̀ ni pé ọ̀tara máa kí ni ọ̀tara mọ́ṣẹ́ kó lè bàjọ́ ọkùnrin dáadáa ẹni tí ń sa sí ìyàwó rẹ̀ kì í sọ ọkùnrin dáadáa kò síwà dáadáa lára rẹ̀ ọlọ́wọ́n bá ní wá alálìbá olóòdì lahu rizquhun wa kiswatuhunna bil ma'ruf ọlọ́wọ́n bá ní àwọn tá ń bí máa fún àwọn wo ni wọ́n bí máa fún jàmá ọkọ ni wọ́n bí máa fún náà ọlọ́wọ́n àwọn tá ń bí máa fún tó òun ti bímọ òun ti ṣe tiẹ̀ kí wọ́n náà ṣe kíni wọ́n náà ṣe tiẹ̀ torí wò lè lóyún wò lè bímọ ìnira sí ni ọmọdé wọn bí fún ọ yẹn òun náà lọ́fà tí wọ́n fi ń sàárẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa tó jẹ́ pé ẹsẹ̀ wọn tó lẹ̀ mọ́lẹ̀ ní rọmọlẹ́gun ìkúnlẹ̀ abiyamọ lọ́fà gbogbo àwọn ọmọ tó fẹ́ jèrè lọ́la tó tún jèrè nù sàárẹ̀ tó ń sì pẹ̀lú jọ́ kìámà arábìnrin tó bì fún náà ó ti wá ṣe wàhálà ó ti lóyún ó ti fọmọ lọ́yàn ó ti ṣe wàhálà kí ló tí wọ́n tọ́jú ẹ̀ ọmọ pé fẹ́fẹ́ gbowó mi tán ni wàláhì kò lè tán lọ́ba náà anábì ní ìdá àǹfàkà rọ́jò alá àlè yìí gbogbo èyí kejì ọkùnrin tí máa náwó fún ìyàwó ẹ̀ náfàkà tán yá tẹ̀síbò wa tí ń sì ní rò pé wọ́n fi gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́run tọ́ka sí ìbáadà ọyẹ àlàwó sọ́dáka anábì ní gbogbo tó bá ná nínú ilé pátá wọ́n sì gbogbo ẹ̀jọ́ wọ́n ìnáwó lítà rí tí ma ń káwà láti ma níwàlá yẹn ìbádàn tẹ́yìn bá ti wá mọ̀ pé bàádà ni èyàn tẹ̀ra ma bó ṣe tẹ̀ra mọ́ kìyàmù lélẹ̀ àtàwé alamisa àti monday àti 13-14 àyìmọ̀ pé bàádà ni ó jẹ́ àmà kara àyìmọ̀ pé bàádà ni ló jẹ́ àmà jágbe mọ́ wọn ò gbọ́dọ̀ rí koro ojú lórí ẹ̀tọ́ wá fẹ́ fowó yẹn lẹ̀ ó fi lẹ́gbẹ̀lú ẹ̀rín ó fi lówó tó fẹ́ rí sí kẹ́ni tó fẹ́ gbà ó lè gbà pé àyìn tó ṣe yóò ṣe nítorí ọlọ́run ẹ̀yọ́ azawju salih ẹlẹ́kẹta ọkọ dáadáa ìzọ́wìdò lè áàlìfì tọ́á ọ̀tọ̀ ní ìnáwó ọ̀tọ̀ ló ń jẹ ó mójútó oúnjẹ nínú ilé sọ oúnjẹ yẹn olè má dákó kọmárà kọjẹ́ pé ọlọ́n dákó ọ tara mọ́ iṣẹ́ àgbẹ̀rẹ̀ dáadáa tó ọmọ kó sí wálé ọmọ kó láìsí wálé ọmọ kó ipò wálé tó bá ń sepò gbogbo ọ̀hìn tó bá ń tẹran ọmọ bẹ̀rẹ̀ wálé Allah akbar Allahu akbar àdísì wá lérí ẹni ẹgbẹ́ tàbí Muhammad sàṣálà sọ ọ̀kan náà sàábà Muawiya al-Kushairi iná sàábà ó ní ya Rasulullah ó ní ìwòjì sí ọlọ́ ma haqqu zawjati ahadina alayhi kí ni àwọn okùn tí ọlọ́run fi kọ́ wa lọ́rùn náwọn dandan tó yẹ ká máa ṣe fáwọn ànábì ni ọmọ ara ń jẹ sílé lákọ̀ọ́kọ́ ẹ wá sọ ìyàwó tí kò pàtàkì ká máa ara ń jẹ sílé inú àwọn ìyàwó wa tí ọba ti sọ jẹ́ kíchìn ma wà láti dé níta ànábì sọ fún ọ ní pé tọwọ́ fẹ́ jẹ́ nírí ò ní jẹ́ kíchìn rẹ̀ wọ́n ṣe kíni kọ́mọ wà mt pẹ̀lú oúnjẹ ọkàn máa rántí pàrẹ bá ká máa rántí pàrẹ òsìkíni pàrẹ ọ̀kà ká jẹun lọ́lọ́run sọ ètí pa bá kankalu kó síkíni ní kálukú jẹ ní kálukú sẹ́ra ẹlẹ́ẹ̀kẹrin azọ́jọ sọ́ọ̀lẹ̀ ọkọ dáadáa táwọn obìnrin ọmọ bẹ̀rẹ̀ ọ̀kọ́lọ̀ ń já àwọn ọmọ wọn pàdé ẹ̀ fàwọ́rajà lọ́pọ̀ láyé o àwọn ọkọ dáadáa tó nǹkan o nínú àwọn tá a máa rí òun náà ni pé yóò sọ̀wé ìdílé sọ̀rọ̀ jáde yìí asokuna yóò wọ ilé tó dáa tásìrì òfin ní tú àwọn ilé kan bẹ̀rẹ̀ tí ìmọ̀ àbí kọ́ jáde kó lè múra tọ́lẹ̀tì torí yàrá kanáà yọ kà sọ lọ́wọ́ báyìí ah Allahu akbar gbogbo àwọn tán bẹ nípò bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sàbà ń sànú nítorí àlejò ń bẹnu lé ó lè gbàlejò pẹ̀lú ẹ̀gàn bàbá gbàlejò gan-an oyé orúfin ó kéré parí ìyàwó gbọ́dọ̀ ní yàrá kan tí ó dání tẹ́nìkan kan ní débẹ̀ lẹ́yìn òun nìkan àtọkọ ọlọ́run bá sọ ní kọ́lá òní àsìkínú hona ọlọ́run ní ẹ̀fí wọn bọ́nú ilé min haitu sakantun ibi tẹ́yìn náà bá ń gbé sakan ọkùnrin ní ọkọ̀lé kìí sọ wà jọ ìyàwó ẹ̀ ló fi kọ́lé bó bá yá ọkàn yá ọ̀dà padà bó kú gan wọ́n lọ ní ogún ẹ̀ torí ọrùn rẹ ni ká gbalé àti ká kọ́lé sí kíní káwọ àsìkínú hona hona yẹn làwọn tá a fi sínú ilé ìwọ ni àsìkínú ti lárúbáwá sọnù wáyà kọ́ra wọ́n lọ sanwó lé o ọkùnrin tí máa sanwó lé dáadáa bó ṣe rọ́jú kó lẹ́nu ọláhì òfin súnmọ́ lọ́wọ́ bá ní torí ọbọ̀rọ̀ ẹ̀ láti rí ọbọ̀ òun náà láti rí bówó lé bá ti tán àṣírí ti tú ọlọ́mọ tó àṣírí ẹni kọ̀ọ̀kan wa àwátà àti ti kọ́ ọlọ́mọ jẹ́ alóngbàǹjò ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀karùn-ún àzáwójò sọ́ọ̀lẹ̀ ọkọ dáadáa kọlọmọsá fàwọn náà sínú wa yóò ẹ̀fọ́ záwójátàwó yóò máa súnmọ́ ìyàwó rẹ̀ wọ́n kò ní fọnú dùn ún torí ọlọ́wọ́n bá ní wa ashiruhunna bil ma'ruf ẹ bá wọn lò dáadáa ẹ dùn wọn nú ara àdùnnú wọn náà ní kí ọkọ ọmọ sọmọ yàwó lásìkò tó bá fi ní bùkátà sí. Abu Darda ó sọ̀rọ̀ kan fún Uthman ibn Mas'ud Uthman ibn Mas'ud ó jẹ́ ẹni tí máa ń lọ́nà lóru púpọ̀ kì yà sí ẹ̀ Abu Darda ìwà kìlọ̀ fún pé ìyàwó rẹ̀ ò mójútó ń kígbe rẹ pé kọ́dà òsúnmọ́ ọ̀dásìkò fóun láti alẹ́ dàárọ̀ kùránì àti ìdánfìlà lọ́yà ọwọ́ sọ fún pé tó ń ṣe yí ọ̀dá o ànábì wa gbọ́ ànábì wa àkọ́rọ̀ rẹ̀ ànábì ni ti àbúdàdàrí sọ fún òtùmánì yẹn bùn maza'un ọkọ̀ rẹ̀ ti ànábì ni wa inna li ahlika alayka haqqan wa inna li ahlika alayka hakọ́ anábì ní àwọn fámílì ìyàwó ẹ̀ àwọn náà ní kọ́ṣàn kan àbí ká pé ààyè kan nínú láìfò ẹ̀ tó ọ̀gbọ́dọ̀ máa yà lọ́tọ̀ fún wọn iṣẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ gbà yẹ à ń jíṣẹ́ ọlọ́run ọ̀gbọ́dọ̀ gbà à ń tráfù ọ̀gbọ́dọ̀ gbà òun náà lásìkò tó máa fi ilẹ̀ fún láti máa bá a sọ̀rọ̀ láti máa súnmọ́ ẹni wá rìn lọ lóṣù mẹ́jọ ẹni rìn lọ lóṣù mẹ́rin 30 days lọ́nà mẹ́rin àwọn ọmọ yẹn ò ní dá màmá tó dé wọn ní dá màmá ẹ̀yìn dá mi lójú ọmọ oṣù mẹ́rin tẹ̀yàn filẹ̀ lẹ́yìn bá fẹ́ gbé kò ní kò ní kò ní ṣe dáàdì káàbọ̀ yọkọ̀ ìbáàdà wọn pè é ṣètọ́nù lọ́dà ìbáàdà kó sínú ilé kan tó yàwó ẹ̀ ó ní kú àǹfúsọkún wà àlékún ọlọ́ni ẹ̀ bójú táwọn fámílì ẹlẹ́ẹ̀kẹfà azawjú sálẹ̀ ọkọ dáadáa yẹgúdù tarafa àmbá àti àkútọ́ ìzawjatihi lẹ́ẹ̀nàha ghayru zati kamali ẹni tó bá jẹ́ ọkọ dáadáa kìí sí gbogbo mistake ìyàwó tó bá padà wá yá ọ̀wá ní níyì mọ́ wọn ní bàbá yín fẹ́ẹ́ dé ń sísí náà máa pariwo yìí o bàbá ti níwọ̀n lèyàn máa ń tẹnu mọ́rọ̀ ọmọ lẹ́yìn bá ti jẹ́lẹ́jọ́ onídọ̀yàwó rẹ̀ nú nítorí pé ìyàwó tó fẹ́ kọ́ perfect yìí ọlọ́run ti sọ fún ọ pé wọ́n lè perfect ànábì ni wọ́n lè perfect ànábì ni nàìjíríà àtà àwọn ìyàwó yìí tó wà nílé yìí kó lè kọ́ tẹ́mí ńdẹ́lá adá wọn láti yẹ fataha ẹgbẹ́ yín báyìí anábì ní lam tastaqima tá yóò fi parẹ́ wọn lè sórètì wọn lè sórètì tán ó ti wọn sórètì díẹ̀ wọn lè sórètì tán ìyàwó tí ó sórètì tán kò sí ilé ayé ọlọ́wọ̀n dáa lam tastaqima ala tariqa ipe ọwá fẹ́ kó sórètì tán pátápátá anábì lọ́lọ́wọ̀n ọ̀dáró obìnrin bẹ́ẹ̀ ọ ma ṣe faradà ni anábì ní láyà forúkọ mọ́mìnà mọ́mìnà tani anábì ní olùgbàgbọ́ òdodo tó jẹ́ ọkùnrin láyò bọ̀fẹ̀dọ̀ mọ́mìnà tani kò gbọ́dọ̀ máa bínú sí ìyàwó rẹ̀ tí wọ́n jọ jẹ́ olùgbàgbọ́ òdodo nínú ilé bẹ́ẹ̀ bá fẹ́ra yín tẹ́lẹ̀ náà ìmánì tó sọyún pàpọ̀ ẹ̀jọ́ jẹ́ muslim sẹ́n ẹ láti mọ́sí dáadáa síra yín ẹ gbọ́dọ̀ sábúrú síra yín kápẹ́ fẹ́ra yín náà tẹ́lẹ̀ torí mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni wọ́n ànábì lórí gbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ máa bínú sórí gbàgbọ́ òdodo tí wọ́n jọ wà nù lé ń kẹrí àmì ni àkúlẹ́kọ́ tó bá ṣe kórìíra àwọn àwọ̀ kan lára rẹ̀ lọ́dí àmì ni àkà yóò sì máa dunnú pẹ̀lú àwọn èyí dáa yóò máa fi èyí dáa ni yóò máa fi pa

ọkọ dáadáa kò ní wo ìyàwó rẹ̀ ràn lérí ìbàjẹ́ lérí ìwà tí ọ̀dà yóò máa pè sákèsí yóò máa kìlọ̀ fún eléyìí o ilẹ̀ hekima pẹ̀lú làákàyè wọ́n lè mọ̀ ọ̀yẹ́dọ̀ tí hasan àti wá àti dáadáa tẹ́yìn bá fẹ́ pè é sákèsí ọ̀nà tí ó gbà fún ẹni kò lè pè é sákèsí ìpè tó ń ṣe yí ọkùnrin ẹ̀ka tó kọ̀ dá o àwọn afá lọ́lọ́run ní ọ̀dà o ànábì ní ọ̀dà o tọ́ba tó ń ṣe ń gbà mí torí yóò tuntun ṣe ó tún pèsè àkíyèsí tó bá padà wáyá nínú mẹ́wàá yóò fi márùn-ún lẹ̀ yóò fi mélòó lẹ́jọ́ yóò fi márùn-ún lẹ̀ má dàrẹ́ ilé àmú kọjá mọ́ nínú mẹ́wàá yóò fi mélòó lẹ̀ yóò fi márùn-ún lẹ̀. azawju salih ẹlẹ́ẹ̀kẹjọ ìyàwó dáadáa yakunu gayuran wala yakunu dayutha yóò jẹ́ èèyàn tí ó ní owó kò ní máa ń wòyàwó rẹ̀ lérí ìbàjẹ́ àbí ń fura ìbàjẹ́ àbí orí ìbàjẹ́ lára kọ́ wa dákẹ́ ó náà ní ìbàjẹ́ zina àbí ń tọ́jọ́ mọ́ courtship láàrin ọkọ àti kíni láàrin ìyàwó ilé àti àwọn ẹlòmíì ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ lóòótọ́ níbìkan oyé pínísípà wọn ń pè lálẹ́ lágọ́ mẹ́wàá àwọn fáìlì yẹn mo lọ ẹ sọ fún principal pé má pé ìyàwó ìyàwó lálẹ́ mọ́ ó ẹ dákun ẹ má ó wọ́n wá ń bèèrè pé how are you ma ni dé yín lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ ọkọ yẹn wá ní sáwọn ọ̀gá rẹ̀ ni kí ni wọ́n fẹ́ ọkọ mi fẹ́ lè ti jáde pẹ̀tọ̀ tí ò ní jáde lọ fún wọn lọ́fíìsì nísìnyí lágọ́ ibi àwọn èèyàn gọ̀dì the youth lẹni tó rí new message love message lérí fóònù oyé ìyàwó rẹ̀ ọwá ọwá òpé òun lọ́mà ó ṣe rẹ̀ wọ́n bá ṣe wí ó ṣe rẹ̀ kọ́dàbọ́ jẹ́ pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ lọ́kọ́ sí ọwádìí pé tàbí ń jẹ́ kọ́ọ́símù wọ́n ní jẹ́ Ibrahim wọ́n ní àbúrò ohun tó wà lábújá tọ́ sọ fún kọ́ máa kọ̀wọ́ mẹ́sẹ̀jì nọ́mà ọmọ dàmí lè rírú owó jẹ́ kọ́ máa pé òun jowú kéyẹ bá jowú yẹn láì ti tó ṣe tọ́wọ̀n kìí ṣe owó ìtọ́ máa fura sí ìtọ́ máa ó ti yẹ ànábì sẹ́lá lè jẹ́ náà tá lọ lè wọ̀ yẹn anábì ni àdàyótó láàyè dẹ̀kọ́lù janna anábì lẹni tó bá rí ìyàwó ẹ̀ tí ń yàlẹ̀ àbó fúra pé ìrìnrìn kùnrin ó sì dákẹ́ torí pé ń gba tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ àbí torí pé ń bẹ̀rù ẹ̀ àbí kọ̀fẹ́ kọ́kọ́ lẹ̀ anábì ni máa ń wà lè janna wọ́n fa padà yọkọ̀ ìwọ nánà tó bá wọ náà wọ́n sọ wà fi sáà janna tí ó bá jẹ́ lẹ́bọ̀ anábì ni ta'jabuna min ghirati Sa'ad anábì ni gbogbo yín Sa'ad ń sọ̀rọ̀ nípa ẹni tó bá wù ìyàwó ẹ̀ pín tó wọ́n ṣe fún ni ẹ̀wá ń ṣe ìmọ̀lérí Sa'ad wọ́lá mo fi aláàbúra láàánà àgbìyàrò mínú èmi jòwúdù sáájú lọ o jòwúdù sáájú lọ wọ́láhù àgbìyàrò mínà ọlọ́run bá wa ọwá jòwújà wa náà lọ ọlọ́run fẹ́ rí nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú ẹ̀mí wa ta gbọ́kàntẹ̀ ta gbára lé ta ń sin ta ń bẹ̀ lẹ́yìn àdá oníṣòro òun lè wá àdì ẹ̀rànà èmi àtàdì ẹgbẹ́ wá ní wá la sharika lah la sharika lah ọlọ́run nìkan ní máa ń ṣe àdúrà láti máa ṣe nídìí bẹ́ẹ̀ arákùnrin kan ní wọ́n gbéyàwó rẹ̀ láàrọ̀ láàrọ̀ ọlọ́run gbé lọ bí iṣẹ́ wọ́n ọ̀nà jọra wọn pé dayus lọ fẹ́ dà dayus lọ bí wọ́n nìkan bá ń bẹ́nu ká má gbéyàwó yàwó pé ẹjọ́ ń bọ̀ láti jọ sanwó kò sì dúó ẹpẹ̀lẹ́ ẹgbàwó ọ̀kadà àbí ẹgbàwó mọ́tò kò sì mọ́ bá tiẹ̀ lọ ọlọ́mọjá ṣíṣe o ẹlẹ́ẹ̀kẹsàn azawjú sọ́ọ̀lẹ̀ ìyàwó dáadáa àmì ọkọ dáadáa azawjú sọ́ọ̀lẹ̀ ọkọ dáadáa wọ zawjú náà ni ọkọ tó wà sẹ́dọ̀ ọ̀tọ̀ ní kí èèyàn máa náwó fóbìnrin ọ̀tọ̀ ní kí èèyàn máa ránjẹ sílé ọ̀tọ̀ ní kí èèyàn wà kẹrin lóòótọ́ ara kẹrin náà lógún oúnjẹ eh, àti eh, oúnjẹ tó ń ra ṣe nígbà míì èèyàn ránjẹ kalẹ̀ àìrídùn náà yàwó ẹnu rò nílé gbóúnjẹ yẹn látara bí èèyàn sì ń bá a lò àwọn míì bẹnu lé ọkọ àtìyàwó ni wọn ẹrù pọ́tà ni wọn ni kálukú bá ti jẹun wọn jẹun lọ́tọ̀ọ̀tọ̀ ni wọn jẹun tán kálukú yìí kọ́kọ́rọ́ sẹ́yìn lẹ́kùn ẹmọ̀ gbọ́ tí ọmọ sọ pé oṣù kẹsàn-án ni tí wọ́n àtọkọ wọn ti sùn papọ̀ sáàfà lè yí jẹ wọn tánàbí ni wajruhunna fílí ẹ́ fìlmàdájẹ́ anábì ní bẹ́ẹ̀ bàbá àwọn ìyàwó ẹ̀yìn wọn lódì lóòtọ́ tí wọ́n bá tètè gbọ́rọ̀ sí lẹ́nu àmọ́ ẹjọ́ jẹ́rí bẹ́ẹ̀dì lẹ́tì máa ṣe kíní ẹ̀dẹ̀ máa yànjì ẹ̀dẹ̀ wà lọ́lẹ̀ yàrá kẹta tó lóun kàn bínú náà ọwá bí lóṣù mẹ́fà bẹ́ẹ̀ sọ ma pé bó ṣe ń bínú sí ni ń jẹun lóòótọ́ oye amójẹun òdó lára ẹ̀ látara àìrídùnú rẹ̀ òdísánlá Muhammad sallallahu alaihi wasallam anábi wọlé jọ kan ó wá gbọ́ tí ìyàwó Aisha ti ń pé erí ń fọ́ mi o erí ń fọ́ mi erí mi o anábi wá ṣe ìgbìyànjú pé oògùn erí fífọ́ ni anábi tó sàdúwà fún nítorí wọ́n fọwọ́ mérí anabi wa bẹ̀rẹ̀ ẹ̀fẹ̀ anabi ni wàrà àṣà wàrà asa, eré ti fẹ́ máa fún mi náà báyìí eré tèmi o eré tèmi náà o ìyàwó ẹlòmí ọ̀sà rẹ̀ wàláhì yóò dé kò ní yọjú wọn inú ilé alóhun lọ́mọ̀ fún rẹ̀ òun ti náwó náwó ti sún pẹ́bà kúkó kú àwọn èèyàn ní relationship tó dáa nínú ilé jama àwọn nínú mọ́sálásí àmọ́ ṣàlá ọmọ níbi sẹ̀bílá òní ọkọ̀ fòwó lẹ̀ ẹjí ìyàwó ló béèrè five naira mi olówó anábì lówó tọ́ọ̀ná tọ́ọ̀ná sí mọ́sálásí àdéyé tọ́ọ̀ná balubára anábì ní alẹ́gà fákítà aláhálíkà ọyẹ́ afdà ọwọ́ kàmá falẹ̀ sọ̀sọ́lá anábì lè tọ́ọ̀ná nínú lé ní ó lóore jù tọ́ọ̀ná mọ́sálásí bàbá gbèsè yẹ kálí bọ́yì ọ̀sọ́ an yafu anha wa yasbir ala adhaha kama ṣe sùúrù fún obìnrin ẹni tí ó bá ní sùúrù lè bóbìnrin gbé e. wàláhì sórí tó bá ti lẹ́kọ̀ọ́ ó ní ẹ̀jẹ̀ rẹ̀ ò ru ní gbogbo o wọ́n sì ń tán wọn lọ pàṣẹ déjì èmi wàá mọ̀ èjì wọ́n gbé torí wọ́n ti kó tiẹ̀ náà èmi náà ti kó tèmi kálukú náà ti ṣe kíni ẹ̀hẹ́n ó ti kó tiẹ̀ ẹ̀yọ́ màá yá mi ń gbọ̀rọ̀ wá rí báyìí sí owó lọ́wọ́ á ná sùúrù sí sùúrù lèyìn fi ń bóbìnrin gbé sùúrù lẹ́yìn náà ọmọ sàmójú kò fún lẹ́yìn bàtọ̀ bá ṣe sùúrù tán ó sàmójú kò fún ìyàwó Àìṣà ńjọ́ kan ó jẹ́ kọtí ànábì Ummu Salama ń gbé oúnjẹ bọ̀ oúnjẹ tí ń ta sánsán sànábì àtàwọn sàhábà ìyàwó Àìṣà sì dìde ó sì gba bọ́ mọ́lẹ̀ gbá abọ́ sì bọ́lẹ̀ ó sì pín sí méjì ẹ wo fọ́ọ̀sì téèyàn fi gba abọ́ tó fi pín sí méjì lọ́la ànábì fi méjèèjì ó fi kó ànábì náà sàhábà gàràtì ummukum ìyá yín jowú ni o èèyàn rẹ ni o owó ló ṣe kíni owó ló gbé o owó tó bá fẹ́ yàwó léyàwó ọwọ́ rẹ̀ pé kankan kọlu yàwó ẹ̀yìn kankan kọlu èèyàn dáadáa ni sọ́ọ̀rí yín tí ń ṣe ní owó ni wọ́n ń pè bẹ́ sọmọ kí wọ́n sọ fún ọ̀nà lẹ́ẹ̀kan pé kí wọ́n náà bá rí ẹlòmí lẹ́gbẹ̀ẹ́ ìlànà pé wọ́n náà ọ̀ tara ẹ̀hìn ọlọ́run wá fàdánwò kà wọ́n pé àwọn òní lọ́kọ méjì nípọ̀ kan náà ni wọ́n mọ̀ dì máa ẹnìkan wá ń bẹ ńlẹ̀ ẹnìkan tó wá dé ẹni tí ń bẹ ńlẹ̀ yóò máa sin lọ́n lára ẹni tó dé ni inú rẹ̀ ò dùn torí obìnrin gbogbo obìnrin ní fẹ́ kọjá fóun nìkan lòun ṣe kíni lòun wà ń bẹ ní tí ń ṣe kìí ṣe àléébù àdámà wọn ni nígbò tí a máa padà wọn ni kí lọ́wọ́ kí lọ́wọ́ kí lọ́wọ́ farabalẹ̀ sí ọ̀kan náà wájí àmì wọ́n sọ̀rọ̀ kan fún mi lọ́sàn wọ́n ni ìgbà tí ń pèpè alẹ́kṣọ̀rì wọ́n ní kí n fi sùúrù sí ipé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ ipé sùúrù gbọ́dọ̀ wà ń bẹ̀ mọ́ ní mo ti kọ́ tẹ́lẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ́kàn sùúrù ọkọ jòkó ó ti ọwọ́n àti ìyàwó wọn ti ṣẹra wọn káwọn àlejò tó dé ó sì rí ọkọ pẹ̀lú àwọn àlejò tí wọ́n jọ jòkó ó sì lọ kitchen ó sì lọ lè gbé pọ́ọ̀tù ọbẹ̀ ó sì dálé lérí ṣẹ́gbọ́tọ̀ ní ká dámi léèyàn ẹjá wà ń bẹ́ẹ̀ pọ̀nmọ́ wà ń bẹ̀ ẹ̀fọ́ wà ń bẹ̀ bọ́ bá jẹ́ wọ́n bò ló ṣe bò ló ṣe eh, ọlọ́mọ́sá tún wá sí eh, ọlọ́mọ́sá tún wá sí afá yìí ó sì wọ ní ọ̀tọ́lẹ̀ ọbọ̀ àsọ̀yẹ́lẹ̀ ó sì ọwẹ́ ọwọ́sọ̀ mi ọwọ́ abálejò ń palọ̀ àlejò kan ti dé kòdò pé tó àtìmẹ̀tì rẹ̀ léyìí rí o omi làá máa rí tẹ́lẹ̀ pọ́ọ̀tù ọbẹ̀ tún ni

kárakùnrin ọwọ́ dìde ọwọ́ gba ní ojú kan wá gbé lọ síbítù owó tí ọ̀nà ó ti yọ́ pọ̀ àbí òní pọ̀ jama lẹ́yìn náà yóò tó dì gírísì ìyàwó ẹ̀ lójú kí lójú àwọn àlejò ọlọ́mọsà fún wọn sọ̀rọ̀ dáadáa kò sí tó lè jẹ́ bọ́ ìjọba wọn fọwọ́ gbọ́ lérí èrí tó ń di adéṣin <laughs> bọ́ jẹ́ àfà ó ti ọ ma já àfáǹtà ọba ti délé níwọ̀n balàfà rẹ̀ ọbọ̀ bíjọ́ eh, wọ́n ni managing director àbí ọ ma direct níwó eh, eh, níbi iṣẹ́ tó ma níbi tó ma léjú kúrẹ́kúrẹ́ ẹjọ́ wọlé kò tó bẹ̀ ní tí ń sin kò lè sínú ilé tọ́bájú bẹ̀rù ọlọ́ ìkọwọ́tẹ̀lẹ̀ ìmáà ayọ́mọ̀ ayá mi kọ́lọ̀ mọ́sàn ìmúwádó ẹlẹ́ẹ̀kọ́ kàlá azọ́jù sọ́ọ̀lẹ̀ ẹni tó ọkọ dáadáa yal'abu wa yadhaku wa yumazih ma'a zawjatihi yóò máa ṣẹ̀fẹ̀ yóò máa ma ìyàwó ẹnu ma ọ̀rọ̀ tí obìnrin máa fi ti máa dùn mọ́yàwó ẹ̀ ọ wà ma stọ́dì ọ sáré pé jojoojúmọ́ pé yóò sá ọ máa kírètì ẹ̀rín

oníwàálẹ̀ ti pọ̀jù kọ̀fẹ́ kí n fẹ́ yàwó kejì ni kò sí tó máa ṣe ṣe ń tọ́kànù ṣe ń tọ́níkọ́ máa ṣe nìyẹn a nílàka inú ẹ̀sìn ò ní ń gbé nǹkan kan kalẹ̀ àfikọ́ jẹun tó dáa àwọn là ń bàjẹ́ àwọn là kéwú ọmọ ìyá kan ń gbọ́ ṣe ní ìfẹ́ mi how are you kí ní ń parẹ́ òun jẹmọ́ kí ní ń dọ́gbọ́n parẹ́ òun ẹ ń po owó rẹ́nu torí pé obìnrin gbà pé tọba fẹ́yàwó mi ò ní nífẹ̀ẹ́ òun mọ́ ìròrí wọn nù ìwọ lọ́wọ́ àríyá alẹ́nu pé kò rí bẹ́ẹ̀ pé mo sì nífẹ̀ẹ́ rẹ̀ ọmọ wa ṣe dáadáa sí jù yí tó ń ṣe dáadáa jì tó ń ṣe sí tẹ́lẹ̀ kò tó fẹ́yàwó lọ àmọ́ tọba ti bí owó tí wọ́n rò pé ń bínú bọ́yá àjẹni àjẹlẹ̀ lómi máa ń kí ń sàjẹ́ kí olóṣù mẹ́ta wa olóṣù mẹ́fà wa ọlọ́dún kan wa ọlọ́dún mẹ́fà wa àmìdí ní àmìdí nígbà mí wà láàyè ọlọ́dún mẹ́wàá mẹ́dógún ó ti tó àníkẹ́ tó tàlónìkọ́ fẹ́ yàwó gbogbo tán fẹ́ mọ́ ń ṣe oníbẹ̀ òṣèkán òṣèkán bẹ̀ ọ ma pa lẹ́rin ẹ ma pa wọ́n lẹ́rin lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹ́ ló ládé yìí sí ee eh, anábẹ́ ma pa àwọn ìyàwó ẹ̀ lẹ́rin níjọ́ kan lànà ọ ń bá ìyàwó àìṣà wọ́n travel wọ́n ní láti gbọ́tàn yẹn àmọ́ àkàngbọ́ ni àlò àlò ẹ̀dàkùn tá a bá ń lo nǹkan ní máa rí bí nǹkan ṣe rí mọ́dẹ̀ sọ mo ní as-salafiyyatu ma'suma ojú ọ̀nà àwọn sálàfù sọ́lẹ̀ tá ń tẹ̀lé kò sí ndọ́ máa ṣe ojú ọ̀nà tó pín ní o wa salafiyyuna ghayru bi ma'sumin àwọn tá a lá ń tẹ̀lé ojú ọ̀nà wọn a kàn sí ìtọ́bá ṣùtùwà ìtọ́bá dùnmọ́ wa ń bẹ̀ là ń ṣe kìtì gbogbo ẹ̀ nǹkan ma wá dàrú kọlọmọsẹ̀ tún wá ṣe ànábì wá ní ọya kọ́kọ́ sáré àbí mọ́jọ sáré dalọ́kọ́kọ́ sáájú dalọ́kọ́kọ́ sáájú ìyàwó àṣà sáájú ó tún di ìrìn míì ìyàwó àṣà ti sarangbẹ̀ ànábì ní eré ta sáájú ní àtúntún sáwọ̀ kò sẹ́ni kankan bẹ̀rẹ̀ nínú dẹ́sà tí wọ́n wà àwọn sàábà ti lọ fẹ́rẹ́fẹ́rẹ́ tí wọ́n ríra wọn wọ́n tún wá sáré ànábì sáwájú kíni ìyàwó àṣà ìyàwó fẹ́ máa wá bínú ànábì ní fàádà bìtìlíkà sórí bàádì ibi tí léka sórí yìí tí ó ṣẹlẹ̀ ń sìn má fi bínú ẹ̀hẹ̀ ìwọ náà ti ṣáájú mi o ní èmi náà ṣáájú ẹlẹ́ni ó jẹ́ wá kínní àwọn anábìyà sọ wọn wà wọn wọ́n sàdísì kọ́ wá ẹ̀hẹ̀ mú nídìí bẹ́ẹ̀ ẹni ìyàwó tí wọ́n jọ ń sáré kí ni wọ́n fẹ́ ṣe fúnra wọn fẹ́ dunra wọn ní kí ni wọ́n fẹ́ dunra wọn nú ó sì jòkó gbẹ́sẹ̀ lé ọ mọ́ gbẹ́sẹ̀ lé mọ́ gbẹ́sẹ̀ lé mílẹ̀ kí ló dé òun náà fẹ́ gbérí lé lẹ́sẹ̀ pé látàárọ̀ kóhun ṣẹ̀ sí mi lé ẹ̀hẹ́ ẹ̀yàn ti ọlọ́run bá fẹ́rẹ́ jì zẹ́lẹ̀ lọ́sọ̀ ó ṣe ní ráàyè ọ̀rọ̀ ayè tánàbí ndọba fi òkèlè bọ ìyàwó ẹ̀ lẹ́nu lásán fọ́yà aláka sàdákà gbígbà tó ṣe sàrá àfọlùbára kọmọ afọ́kèlè sẹ́nu ìyàwó rẹ̀ ní ojoojúmọ́ sàdákà mélòó nù 360 kínú 65 sàdákà lọ́dún nínú àwọn tí àwọn alfa sọ fún wa ẹlẹ́ẹ̀kejìlá ọkùnrin dáadáa yọ́ ma yin ìyàwó rẹ̀ yọ́ ma ṣe kámúríyá tó bá ṣe ń tọ́ da ọmọ ní maṣàlá bárakàlá fún excellent maṣàlá ah, ọlọ́run kan fi ọ́ tàmí lọ́rẹ̀ ẹ̀rì ọlọ́run máa dá ọ wá fi ọ́ tàmí lọ́rẹ̀ gbogbo tọkọ ń wúyì kété pé kò níbi títí ń fẹ́ náà máa wò but yọ gbàgbé yẹn yọ máa yìn tó obìnrin ó ti fíìlì pé òun wà important lọ́dọ̀ ọkọ tóbìnrin bá ti mọ̀ pé wà important lọ́dọ̀ rẹ̀ yọ máa nífẹ̀ẹ́ rẹ̀ má sì nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run máa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo tó bá ṣe da ọmọ yìn lẹ́yìn ẹlẹ́kẹtàlá ọkọ dáadáa yọ máa ṣe dáadáa sáwọn àná rẹ̀ yọ máa báyàwó rẹ̀ sokùn ẹbí ẹ̀ pọ̀ okùn ẹbí ọ̀ràn yẹn lérí ìyàwó ẹ̀ torí ẹbí wọn ni bàbá àti yẹ ọmọ wa ràn án lọ́wọ́ ọmọ ránṣẹ́ sí yẹ ọmọ ránṣẹ́ sí bàbá ẹ̀ kò ń jẹ́ pé jíjọ́ tẹ bá so yìí kìí jọ́ náà ni wọ́n ti rí ọgbẹ̀yìn ó tún dẹ̀yìn ọdún mẹ́ta àbọ̀dún kan tẹ bá bímọ ló tún yọjú pé a bímọ gbó lọ wà látijọ́ ẹ̀ ó ní ẹmọ́ bínú ayé hàn aná rẹ̀ aná rẹ̀ anábì sọ̀rọ̀ sọ́là yóò ṣe bẹ́ẹ̀ o àwọn ọ̀rẹ́ Khadija lásán gan nígbà tí já kú anábì máa ń lọ ní lọ́ba pẹ̀ràn yóò nìkan lè fún wọn lẹ́ràn ipe ọ̀rẹ́ àwọn ìyàwó òun torí wọ́n jọ́rẹ̀ táwọn bàbá àti ìyá Khadija bá ń bẹ láìbò là níbi wàṣẹ ká máa ràn wọ́n lọ́wọ́ àwọn bàbá àti ìyá rẹ̀ níṣòro fún lówó kó fi yanjú ṣòro ẹ̀ nínú ẹbí wọn sórí wọn náà wàláhì wọ́n máa gbé ọgẹ̀gẹ̀ báyìí ẹ inú rẹ ó dùn sí àbí inú rẹ ó dùn yóò ní ah abu jazakumullahu khaira ọlọ́mọ́sá jẹ́ mi yóò gùn yóò sàdó àdúrà tó bá ṣe fún yóò mọ́ ọlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa ẹlẹ́ẹ̀kẹrìnlá òun ni pé láyà sòsìrà ha wọ́n máa tú àṣírí ọkùnrin dáadáa ìtú àṣírí ìyàwó rẹ̀ ẹ má jáde bíi pé ọ máa tú àṣírí rẹ̀ fún níbọ̀ ni ẹ wá wo ohun tí máa ń ṣe ni ó wá káwọ́ mọ́rí pé ah ah àbú àà gbogbo ẹ̀ máa tú ọlọ́mọdé sí orí ibú débẹ̀ wọláhì ọkọ àti ìyàwó kan wọ́n fẹ́ra wọn lẹ̀ wọ́n sì bímọ fúnra wọn wọ́n sì délé ẹjọ́ magistrate court ní ọ̀nà tòsínbí ìyàwó rẹ̀ ń lò ní kọ́ọ̀pù níndẹ̀ ń sọ fún ìyàwó ẹ̀ lójú àwọn adájọ́ kìrìsìtẹ́nì pé èmi ọ̀mẹ́ni tó dóòyò kó sí ojú kárí irungba sí ní irungba ta nábi kan sá lọ́dọ̀ ànábì sí kíní ànábì sí bẹ́ ah ẹjá lè sọ́ra wájẹ máa nígbà tó ti ń bínú sí ó tún wá kan kó tún máa ń tapẹ̀ sí àbí ẹ̀gbẹ́sì ní takò yẹn a ní ma tó àṣírí rẹ̀ tíjà bá dé sẹ́yìn tó bá fẹ́ rojọ́ ẹ má rojọ́ tán ẹ má rojọ́ tán ẹ má fi ẹ má etí ọ̀bá kan ẹ má débẹ̀ torí pé bá padà parí ẹ̀ ọ̀rọ̀ ọ̀dà gẹ́gẹ́ bí wàrà ta fún ni ní abẹ́ màálù tó bá ti jáde kò lè padà síbẹ̀ mọ́ sọ́wọ́ alẹ́ sọ fún àwọn ará ilé àwọn ará àdúgbò pé ó lè tí mo pè lẹ́ẹ̀kan yẹ pé kò kí so lè oyé ọ̀dọ́kọ tí mo pè lẹ́ẹ̀kan irọ́ nípa máa o ọlọ́mọsẹ̀ sọ níbi aburú bẹ́ẹ̀ tó bá ń yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ ara rẹ̀ tó ń tó àṣírí ìyàwó rẹ̀ àṣírí ara rẹ̀ ló ń ṣe àṣírí ara rẹ̀ ló ń tú jáde lẹ́yìn náà ẹlẹ́kẹ̀ẹ́dógún ọgbọ́rọ̀ gbéyàwó rẹ̀ lọ lálérí ìyá rẹ̀ bọ́lọ̀ bá ní kíyà rẹ̀ wà láyé bọ́lọ̀ bá tún wá ní kẹjọ máa gbé àwọn míì tẹ́ bá lọ́dọ̀ àwọn ìyá nìjà máa ń ṣẹlẹ̀ àwọn míì ọlọ́run máa máa kádàrá ti ní pé ìyá yán máa gbé pẹ̀lú yín kò síbi tó sí ọgbọ́rọ̀ gbéyàwó rẹ̀ lọ lálérí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí bàbá bá jẹ̀bi ó lè sọ fún ọ àwọn kọ̀rọ̀ ló ti sọ bàbá ń tẹ́ sọ lẹ́ẹ̀kan kó dé kàtó àmọ́ kọ́ ma wá fi ìyàwó rẹ̀ kọ́ ma fi bàbá rẹ̀ kẹ́yàwó ẹ̀ àbí kọ́ ma fi yáyẹ̀ kẹ́yàwó ẹ̀ pé ọlọ́run sọ níbi àbúrú bẹ̀ ẹlẹ́kẹrìnlélógún 16 ẹ̀dá máa sọ òyìnbó nítorí àwọn èèyàn wa 16 àbí òun náà ni pé ọkùnrin dáadáa yọ máa ìyàwó ni Aisha kọ́ọ̀pù tó fi mọ mílẹ̀ kadà olóòun náà níbo lọ anabi wa yi ibi ló fìyà bí anabi wa yi báyìí anabi wa mú mọ́ mbẹ́ anabi ló ní kissing anabi ló ní hugging gbogbo àwọn kan táwọn ìbò se sèse ń sọ fún yín pé ẹ máa ṣe fáwọn ìyàwó yìí ó ti wà nínú sunna rẹpẹtẹ nídìí bẹ́ẹ̀ ọmọ fẹsẹ̀ ọmọ sọ fún kó nífẹ̀ẹ́ ọmọ sọ fún kó nífẹ̀ẹ́ rẹ̀ ah inú wọn máa dún ó kọkàn jí láàárọ̀ pé salamu alaykum mo sì nífẹ̀ẹ́ ìfẹ́ rẹ̀ sí ń dàmí láàmú yọ́wọ́ òpin ah, lẹ́yìn ọmọ mélòó sórí bó ṣe sọ bí àwàdá ni ó ti la fún ti la pánú ẹ̀mí ẹ̀ wípé àbólò nífẹ̀ẹ́ mi ọlọ́run fọ́sà fẹ́ràn òun náà wọ́n mọ̀ bí ọmọ ara àwọn nǹkan wálé bí àwọn ẹgbẹ́ ọwọ́ ẹgbẹ́sẹ̀ oní 100,000 wà oní 50 wà oní 10 wà oní 5 mọ́ra kan jò ní ṣé kí n sọ yí mọ́ra àbí má sọ fún yín ọ̀dẹ̀ náírà mọ́ra ọ̀dẹ̀ náírà ó sì wá fíìtì púpọ̀ àmìmì ọ̀sán lé pọ́ndẹ̀dì mọ́ra ọ̀ ẹ̀hẹ̀ kọ́ máa pè é èmi ò wájú ọ̀dẹ̀dì lọ èmi ẹ̀hẹ̀ àgòsí sọlé ó ní mo sì wà ní mọ́kàn rí mọ́ dìídì lọ lè rà nítorí rẹ̀ ni ó di ẹ̀ ṣe rí bàbá ti ń pé oyé a máa ń sá tí ìkànnì bá tẹ́ sáà kí láàmà ṣe àmà pọ́líṣì ẹ̀ òdodo ọ̀rọ̀ mọ́sọ̀ yẹn ẹni tí ilẹ̀ bá ti lanu tí ọba ti pàṣẹ òun lọ gba aláǹgbá láàyè tó fi ṣe kíní òun náà ní ṣaitan tó ń bá dẹ̀ ti wọlé yóò destroy inú lè ọlọ́mọ́sà sọ wà ń bẹ̀ tó 17 bọ́ bá ṣe mistake ọkùnrin dáadáa ó ṣe mistake má dúró lérí ẹ̀bí yẹn sọ fún ìyàwó rẹ̀ pé mistake mo ṣe má bínú àwọn fáni ìtẹ́rọ́pù bilhaqi fadila ọlá ni o tún lọ́lá sí ìpé àwọn ọmọ pé wọ́n ṣe wà yẹn wọ̀lá ẹ̀ tẹ́mọ́ sí mistake wọ́n gbà nítorí pé kọ máa di ẹ̀bí lé ẹni tó jàrí lérí 18 obìnrin dáadáa àmì ọkùnrin dáadáa azọ́jọ sálẹ̀ yóò ṣáàwẹ̀rọ máa zọ́jà tí yọ́ máa sì mara pẹ̀lú ìyàwó ẹ̀ ẹlòmín gbà pé obìnrin ò nílà káì bí máa ṣe jòkólẹ̀ ẹ̀wọ̀n ọmọdé inna lillahi wa kọ́dẹ̀ lómi ní property wallahi kò ní sọ fẹ́ nìkan ń kú báyìí àwọn mọ́lẹ̀ àwọn tí property ń bẹ lọ́wọ́ wọn làwọn ṣe kíni làwọn gbẹ́sẹ̀ lé ìyá àti àwọn ọmọ máa sọ́fà lẹ́yìn rẹ̀ látara ìmọ̀ ṣe mara pẹ̀lú àwọn obìnrin ọmọ dámà ọmọ gbàlá káyì wọn wọ́n lè wá sọ mẹ́ta tí méjì ọ̀rọ̀ jẹ̀nú kẹyọ̀ kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ jẹ̀nú àmọ́ ẹ̀kan jọ jẹ̀nú náà ọ̀tún sọ pẹ̀lú ọpọlọ náà ní kó sórí eléyìí ò ti já sí báyìí torí ànábì àmọ́ pé dídójúmọ́ lọ wá ní nǹkan sí ẹgbà lọ́wọ́ tiẹ̀ ìgbédàkùn tá a bá sọ̀rọ̀ wọ́n ah, ọkùnrin dáadáa ṣe rú obìnrin mẹ́rin nílá ká ìdọkùnrin lọ àbẹ́mọ̀ nínú obìnrin tọ́lọ̀ 19 ọ̀rọ̀ náà ni pé yàtọ̀ sẹ́yìn ọ̀dẹ̀ sọ́jà ti adébítáwí ọmọ túnra sí ọmọ farun abíyá ọmọ farun abẹ́ ọmọ farun ọmọ ọmọ wẹ̀ ọmọ fọnu tẹ́bálẹ́ lómi ẹ̀mà òfẹ́ dàkú sí bóòlù ìyàwó rẹ̀ ṣe ń dòkó jì ọ̀rọ̀ yẹn fọ́ nílẹ̀ o ó ní bùkátà àti kágbéyàwó torí ànábì ní lawla eh, eh, an ashqa ala ummati la amartuhum bis-siwak 'inda kulli udhu wa fi riwaya bá ti pé yóò lè fún yín ni ìbá àmọ́ yóò lè kí náà ń gbóyé lábẹ́ ànábẹ̀fẹ́ ká mọ̀rún pápò ní ọ̀pọ̀lọpọ̀ wọn ànábì ò lè fẹ́ wọ̀dọ̀ ìyàwó kan àfi kọ́ fọnu tọ́ba kò lọ́dọ̀ tó fẹ́ wọ̀dọ̀ ìyàwó mi yóò tún fọnu tọ́ba tó wọ̀dọ̀ ìyàwó mi yóò tún fọnu ah! ìwọ̀ wá fọnu wá ní súnà náà láǹṣẹ́ èyí wá máa ń bí ọ̀húnzùbìlà lẹ́hà má yẹ jùs lẹ́sàfil Islam ọ̀fọnu tọ́ba jí tọ́ba tó sùn lọ́sàn ó tún fọnu tọ́ba tó sàlọ̀ wà lápá tó bá tún jí láàárọ̀ kò tó fọ́n kò tó bọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́run gan ni kò fọ́n kò tó bá ń sọ̀rọ̀ kátàwá pẹ́ni tí ń bọ́ gbé aláàfin bẹ̀ lókè sáma gan ni ẹnu rẹ̀ rùn látòkè sáma ní tìmá ah, èmi ò rí ọkọ ìyàwó bá wọn arábìnrin lọ́wọ́ sàkólé kan fún wípé kò ní ìdíkọ̀ sàlàyé fún ọkàn ara fi toothpaste sí rí brush náà ni pé mo fún yín ẹ̀gífì ẹ̀gífì tí ẹ̀hẹ̀ wọ́n náà ti mọ̀ pé ọ́dà pé ní ti ń sọ̀rọ̀ kan ẹ̀hẹ̀ gbogbo ẹnu káàfin ṣe kíni ẹni sọ̀rọ̀ wallahi kódà tí wọ́n náà bá tó lẹ́gbẹ̀ẹ́ni tí ẹnu rẹ̀ rùn mọ́sálásí mọ̀ bí sí máa rí lálẹ̀ kátà pé ìyàwó rẹ̀ tó rí bí tó sálọ ẹni tí mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kúrò ní mọ́sálásí ó lè lọ́bọ̀ mi ó lè lọ sáfù mi bó ti ìyàwó rẹ̀ sùn síwò tọ́ mo ṣẹ̀tẹ̀ wá parí ẹ̀ ẹyọ kan tó kù tó jẹ́ tọkùnrin òun náà ni asáwùjọ sálẹ̀ ọmọ wọ́sọ dáadáa ọmọ wọ́sọ dáadáa ọmọ wọ́sọ dáadáa nínú ilé ìyàwó rí ọ bínú tiẹ̀ sí máa ń dùn tọ́bárí tó múra dáadáa bẹ́ẹ̀ náà nínú rẹ̀ máa ń dùn tọ́bárí wọn àti wọn múra dáadáa má pé ilé ayé ti fẹ́ tán o pé sàárè ní òpin gbogbo wa o ilẹ̀ náà ní ọ̀pá ìjẹwa o má sọ bẹ́ẹ̀ o òkú ti ń wọlé lọ gan-an awẹ́ àfipà fún mi sí la afasọ funfun tuntun funfun tuntun

wọ́n máa wọn brọ́dà kan láǹsì ẹ̀rù pé kọ́lẹ̀ lómi granite ẹwà òfin ẹ̀dá kò sí ìwé yẹn lọ kà báyìí àwọn ìyàwó wọn máa wòran yóò gbé bọ́tìnì ìsàlẹ̀ yóò gbé sí sẹ́yìn ibi tọ̀kẹ́ àásà dín ẹ̀sìn ilé yẹn jẹma má dé bọ́tìnì now twenty níparí ìyá adèlúbẹ́ iná nìsa èyí lọ́lọ́ bá ní kó àṣírí ọ̀padà tú tó bá ń ṣe jàǹbá láàrin wọn ó sì dalẹ̀ ẹrù tó bá fẹ́ kí polygamy lọ succeed ọwọ́ rẹ̀ lọ́wà tó bá fẹ́ kó collapse ọwọ́ rẹ̀ lọ́wà ma bẹ̀rù ọlọ́run láàrin wọn ní kọ̀kọ̀ àti gbangba assalamu alaikum warahmatullahi wabarakatuh tọ́ adédájí ọ̀nà bá àwọn ilé tó ti wá mú ètò wa ìtọ́jú mẹ́rin lókùn wọn lókùn sẹ́mẹ́tì ilé láwọ̀ ọgbọ̀rọ̀ balance kọ́lọ̀ mọ́sẹ̀ ìsànú wa ìṣòrónà sífà mẹ́sífà ti záújá ti sàlẹ̀hà àwọn ogún àwọn ìròyìn ogún tá gbọ́dọ̀ rí lára obìnrin dáadáa láìsí obìnrin fàwọ̀rájà obìnrin dáadáa alákọ̀ọ́kọ́ azáújá ti sàlẹ̀hà iyẹlẹ̀ mọ̀kírẹ̀tù àbùdọ̀lẹ́yẹ ta záújìhà aláìhà gbogbo obìnrin dáadáa alákọ̀ọ́kọ́ ìjọ kọ̀ọ̀kọ́ dìmú tí ó fi dóbìnrin dáadáa kó gbọ́n gbé sẹ́mi ní gbogbo àsìkò pé ọkọ òun ìṣẹ́gbẹ̀hùn

Ah, ẹ̀dín bá bu sọ̀rọ̀ náà o tí wọ́n bá yọ̀ǹda fún mi o ló ah, obìnrin bẹ́ẹ̀ wọn ò tó nǹkan láti jẹ́nà àmọ́ wọn wà bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́sà bá fẹ̀yìn náà sínú wọn ọgbà kó dáa rẹ̀ ní sọ̀rọ̀ yìí ọ̀kan náà àwọn yàwó sàhábà ní sọ fáwọn yàwó ìyàwó mélòó ni wọ́n ń sèyàn mọ́lẹ́ni yọ́ lọ́n kàwé náà ni kọ́lá ilé mi kéwú débi má tẹ̀rí bá kéwú nǹkan ti dé o tẹ́rẹ̀ yẹn tó kí ojú ọmọ sí kátikáti tí ó ní ìtú wọ́n fẹ́ ṣe nìyẹn ìtí mìíràn fẹ́ ṣe sáwọn kó ti yí dọ́là sọ padà tọ́ tí wọ́n bá ń pè lẹ́ni rí iṣẹ́ ní rí o ó dìgbà tó bá ń ti ọkọ̀ rẹ̀ síwájú gbogbo àṣẹ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àzájọ́ tó sọ́lẹ̀ ìyàwó dáadáa yẹ̀lẹ́tì tó fẹ́rẹ̀ hù sáújáha dáìmà òun náà ni ìyàwó tí máa dún ọkọ rẹ̀ nínú gbogbo ògbà sẹ́rí tí obìnrin bá dáa ẹ̀ ní màsìkò oyé tí ń bá ń bínú kò ní bínú tayọ àlà tí ń bá ń yọnu inú yọ máa dùn tó bá pọ̀ lọ́wọ́ yín yọ bá yín lò dáadáa tí ọba sí àṣírí yóò ní tú anábì àdúnyà anábì ilé ayé táyé mata ìgbádùn pọ̀ ń bẹ̀ wa khairu mata ìhà ìgbádùn tó wá dáa jù nínú ilé ayé fọkùnrin al-mar'atu salihah òní kó níyàwó dáadáa lọ́dẹ̀dẹ̀ kọ́lọ́mọ́sà fáwọn ìyàwó wa sínú wọn wàláyé kò ní dáa láàbù níjọba rí 10,000 yóò fi síbẹ̀ níjọba rí eyín 200 yóò fi síbẹ̀ tí nǹkan yí mẹ́sẹ̀ ń ṣe oní 200 ẹjá sọ́ díjọ́ mi tó dásìkò pẹ̀lú pé gáàsì wà ń lé ní o àwọn ará gáàsì mẹ́ èyàn rẹ̀ jẹ́ yóò sì rẹ̀ pò yóò sì rata kúrúbúsó wọ́n sì fi síbẹ̀ inú wọ́n sì máa ṣe kí ni inú wọ́n sì máa dùn bí ìgbà tí wọ́n gbé mílíọ̀n fún wa ìyàwó dáadáa ní lápá tẹ́sán ayàrí ò ní játọ̀ máa mọ̀ láti

kọ́lọ̀ mọ́sá fa ọmọ wa sínú wọn kọ́ fa àwọn ìyàwó wa sínú àtàwọn àti wa àtàwọn sisters wa ọlágbára ọlọ́run ọlọ́run bá ní nínú gbádùn ayé òun náà ní pé an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha ọlọ́run ní àmì tẹ́sán báwọ̀ ọlọ́run bá ń bẹ òun náà ní kẹ́ máa lè bá àwọn ìyàwó yín kán sì máa fi ọlọ́run ẹni rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì nǹkan máa dọ̀nú ẹlẹ́ẹ̀kẹta ìyẹn mọ̀tẹ́ alẹ́ amúre zawjiha yóò máa tẹ̀lé àṣẹ rẹ̀ ọlọ́run nípa sọ́ọ́lé hátù ọlọ́run láwọn obìnrin dáadáa kọ́nítàtún wọn láwọn obìnrin tí wọ́n máa ń gbọ́ sọ́kọ wọn lẹ́nu mo ti gbọ́ bẹ́ẹ̀ mi ti fẹ́ ṣe ni àmọ́ nígbà tẹ́ ní ẹ̀fẹ́ bẹ́ẹ̀ èmi náà ti wá yí padà ah, tó bá pàdé obìnrin yóò sọ fún ọ pé tààtì làwọn ẹni rí inú àwọn obìnrin ẹlẹ́ẹ̀kẹrin ìyàlẹ̀ àbìdá obìnrin tí ma sin lọ yóò ka kùránì a yóò ka kùránì lálẹ́ ẹ jí òun náà kọ́ bẹ̀rẹ̀ náà fìlà kẹ́ tó jí irú obìnrin yìí ẹni rẹ̀ ni torí gbà tí ànábì kọ ìyàwó ma ń ṣe ìdà lọ́wọ́ lọ́lọ́run ànábì ma ò ma ìmọ̀ ń súnà púpọ̀ sì ìmọ̀ dìde lóru púpọ̀ torí dáadáa tí ń ṣe yẹn ìbáàdà yẹn ọlọ́run ọba aláàfin dá padà sínú ilé kí la tún fẹ́ mú bẹ́ẹ̀ bó ṣe jẹ́ oníbàádà tó ó tún ṣe ànábì ìbáàdà wọn ìyàwó rẹ̀ wà ṣètọ́ wà pé bó ṣe wà yẹn ó lè parí kò wá ní lọ́sẹ̀ ká ó <laughs> irọ́ obìnrin la pèsè kọ́kọ́ wà ní mẹ́ta àníwọ́n ẹni ń sọ wàá báwọn ẹbí ṣe ní sùúrù tó báwọn ìyá yẹn náà ṣe dáa tó kò sírò àwọn obìnrin yẹn máa nínú gbogbo àwọn tó wà lẹ́yìn síbẹ̀síbẹ̀ náà oye ó ṣe kankan tá nábì fi ní alọ́lọ́tọ̀ọ̀tọ̀ ah, ọ ah, faramọ́tẹ̀ náà ní o àwọn fáwọn nípa sọ́ọ̀lẹ̀ hàtù kọ́ ní tààtù ayà yẹn ọlọ́run ní obìnrin tó bá gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu tí ń sì ń gbọ́rọ̀ sọ́lọ̀ torí gbà tọ́lọ́wọ́n bá ti sọ pé ẹni tí ò ṣe sìná ẹni tí ń gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu tí ń ṣèbáadà ọlọ́run bá ti fi rinlẹ̀ pẹ́ ní rí gbogbo ẹ̀sẹ̀ míì tí ń bá ń ṣe ìkéyàn máa faradà ẹlòmí àgbé òun lè kó lé ní bó ṣe wà òun máa lé ní má lè sàánú ẹ̀ yóò di wàhálà sáwọn ẹbí ọlọ́run ni sórí òun náà lè sọ pé òun náà fẹ́ lọ bóun fẹ́ lọ kíkan sọ lásán ni kò síbi tí ń lọ gbogbo àwọn obìnrin máa sọ fún mi pé wọ́n kọ́ lẹ́ má dá lóhun yín parọ́ ni o lókùnkà tó bá ń lóúnjẹ rà sílẹ̀ o mọ́dà lọ́wọ́ mọ́wàá sọ pé ó lè ọ̀kẹ́jọ́ ni ó ní mo padà lé mo lé lọ túláàsì olóhun burú ni ọwá bá mi bẹ̀ mo wá lé ó sì gba lílé ọ̀rẹ́ rẹ̀ ní kò lé kò burú tó bá burú ò ní rí lé tó bá pàdé àwòká wàláhì yóò sì máa pa mọ́ ò sì ní gbádùn ẹ̀ àwòká ni wọ́n pẹ̀lú wọn kọ́lọ̀ mọ́jẹ̀rọ wọn pọ̀ láwùjọ anábì ní ike yóò bẹ̀rẹ̀ tí máa ń kìrìn wákàtí mara àrùn tí sì ń gbáwẹ̀ tí ń sọ abẹ́rẹ̀ tí ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n ní kó wà lìjánà tó bá wù nínú mẹ́jọ ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ pẹ̀lú irun wọ́n wá gbé sí ẹgbẹ́ ara wọn irun ṣe pàtàkì lọ́dọ̀ anábì ṣe dákọ̀ ìtẹ̀lé pé ah ń mọ́gbà rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n àtọ́ àti sáwọ́jà ha èyí gbọ́dọ̀ mọ́tẹ̀ láti ọkọ̀ nù obìnrin tọ́lọ̀ bá ti rọ̀ bẹ́ẹ̀ wàláhì olóríire ni ẹlẹ́ẹ̀kaàrún obìnrin dáadáa lóbìnrin tí ń sọ àwọn rẹ̀ kí sì ń sọ abẹ́ rẹ̀ sẹ́rí àwọn àti abẹ́ ihò méjì ní méjèèjì anábì ni ẹni bá sọ ihò méjèèjì wọ́n garanti pé yóò wà nìjánà ibi àwọn obìnrin tí ń fẹnu kọjú lẹ́ni ẹnu yìí obìnrin mi ò sì tíbú ọ̀rọ̀ kẹ̀ báyìí yóò sì máa bọ ọkọ ẹ̀ jẹ́ yóò máa bọ́ sọ ẹ̀ láàrin ilé láàrin àdúgbò nínú ẹbí ẹ̀ obìnrin dáadáa yìí máa ń bu àṣírí ọkọ rẹ̀ ń wọn ni àwọn obìnrin kan wà tó dé pé tí ọba sí nǹkan kan lọ́wọ́ ọkọ tó nǹkan wọ́n ti ra oúnjẹ àbí nǹkan tó jẹ́ provision yóò lè gbé fún bàbẹ́ yóò ní ọkọ òun ní kọ́wọ́n ṣe kíní wọ́n ò gbé fún yín ọkọ ma wá pè pé ah afá àwọn jíṣẹ́ o yóò máa pọ̀ sí o afá náà tó ẹ ṣe màbá ẹ má bínú sí wa ọba gbé fóònù kalẹ̀ wọn wá pé kí ní ń ṣẹlẹ̀ ẹwà ní ẹ̀yìn sì fìyẹn lẹ̀ mo ra kankan fún ọmọ alẹ́yìn lẹ́ni kí n fún wọn ó dá kó fèrè kanlẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sì ń bu àṣírí rẹ̀ obìnrin mi ni wọ́n ń bu àṣírí ọkọ̀ lẹ́yìn àfi tó bá tú àṣírí nǹkan kan ní ti ṣẹlẹ̀ yóò ti máa gbé fẹ́ fún àwọn ẹbí ẹ̀ nǹkan báyìí lájẹ àrò jẹjẹ kàǹtì kìnnìkan yọmọ yọmọ tó bá ti ń tú àṣírí ilé fún wọn lé yín àwọn ń bọ́sọ ọlọ́run ọkọ ẹni obìnrin dáadáa tú àṣírí ilé obìnrin dáadáa wọ́n ní yóò máa bu ara rẹ̀ yóò máa bu ẹ̀ṣọ́ rẹ̀ obìnrin tí bá ń wọ fẹ́sìtì jáde tí wọ́n rí báyà ṣe tó ẹ̀yìn rẹ̀ ṣe tó tí ò lo jẹ̀lúbáàbù tó balẹ̀ tí ó kọfà rẹ̀ ẹrù ọkọ ẹni nìkan gbọ́dọ̀ rí ọlọ́run lọ pákéjì ẹ̀ síbẹ̀ ọkọ ẹni kan lọ́gbọ́dọ̀ mọ̀ bó ṣe tó àdìbò ṣe máa gbogbo àwọn àtẹ́ yọ ọlẹ̀ wọn ẹ má yọ ọlẹ̀ ma bí ṣe ń wo ọkọ yín yọmọ wẹ lómi tí má ti ń rí obìnrin dáadáa mọ́tàṣàtìrà mọ́tàjàlìbíbà pé yọ́ mọ́ lo jẹ̀lúbáàbù yóò máa lò jáàbù tí bá ti ń jáde kò ní jẹ́ kí àwọn ẹ̀ṣọ́ rẹ̀ ó jáde wala yubdina zinatahunna ọlọ́run láwọn obìnrin dáadáa wọn ní fi ẹ̀ṣọ́ wọn wọn ní fi hàn síta ọlọ́run wala tabarajna tabarujal jahiliyyatil ula ọlọ́run bá ní ẹgbẹ́lẹ́jòkó wà qadna fi buyutikun ẹgbẹ́lẹ́jòkó sá ẹ̀yin obìnrin kásẹ̀ wá pé ẹ fẹ́ jáde tó di tó láàsì bí àwọn kìrìsìtánì sì máa jáde àbáwọn aláìmọ̀kan ẹ máa lo jalbab obìnrin dáadáa ẹ̀rì nínú jalbab ní gbogbo ìgbà ọlọ́mọsà sí rọrùn fáwọn tí ó ti rọ̀ lọ́rùn obìnrin dáadáa obìnrin tí ó máa fàyílẹ̀ fọ́kọ rẹ̀ tọkọ rẹ̀ bá lóun fẹ́ lásìkò pẹ̀lú ẹ̀ yóò fàsìkò lẹ̀ fún yóò fàyílẹ̀ fún yóò lo pàfún yóò tún wá máa ṣe dáadáa yóò máa ṣe dáadáa bẹ́ẹ̀ anábì ní èyíkéyìí obìnrin ìdáadáa arọ́júlú ìmọ̀ràtàwò tọkọ rẹ̀ bá pè ìlàáfẹ́ráṣì ipé máa bọ̀ mọ́fẹ́ kí lọ lásìkò fún àbátí ọwá kọjálẹ̀ kò dẹ̀ ní ẹ̀sìkúsì kankan láàánà ti hálì màláìka àtà tó sì bèèrè àpapọ̀ àwọn màláìka ọmọ gbé sípè tí lóò fi ma hadith yẹn ká lè kọ́ sínú ọpọlọ kí sí àwàdà lọ́dọọlọ tó rà nábì parọ́ àbá nábì máa parọ́ ànábì láwọn màláìka ò sí pèlè ẹ̀wọ́n dáùtù ẹlòmíà ní ẹ mo ti máa bi títì nà ẹ̀ dábàá obìnrin dáadáa òun náà lóbìnrin tọ́jú pé yọ́ máa ran ọkọ ẹ̀ lọ́wọ́ lérí ìbádà onye ọmọ jí kírun ṣòkòtò yí ti kọjá kókó ẹsẹ̀ ìyàbú òun ọmọ sọ fún pé irun gbọ̀nyìn kọ́ o yọ́ máa ràn lọ́wọ́ àwẹ̀ alamísì mo ti bá yín dáná ìdìde ìdìde ọyá jẹun ọkọ̀ fẹ́ gbà tẹ́lẹ̀ nígbà wà ó gbètò èmi ní mọjọ́ gàgàn ní ń tí wọ́n ní àbídà yóò padà wá dẹni tó náà sin lọ látara ìyàwó dáadáa tó ṣe kí ni tó ní kìí sí ìyàwó jọ́ máa kó fíìmù wá jọ́ máa dé rí àwọn ọmọ arúnú lé yọ́ máa wo wòkú wò tí ó gbé fóònù lọ́wọ́ tí ò ní sùn ò ní sùn bọ̀rọ̀ yọ́ máa wo fíìmù yọ́ máa wo bọ́ọ̀ yọ́ máa wo music ọkọ ti sùn lọ aago kan ò ti sùn ṣe ló lè yóò jí obìnrin tí ràn ọkọ ẹ̀ lọ́wọ́ lérí sàárà bẹ́ẹ̀ bá ti sàárà ní lè yín àṣírí ò ní tú ní ẹ̀yọ́ máa ya wàláhì ilé tí wọ́n bá ti ń gbé sàárà jáde àṣírí wọn ètùnú lé yẹn o ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ ni o inú ilé tí wọ́n bá ti ń tọrẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní máa ń dí wa lọ́wọ́ lè mí wípé ó ti pọ̀jù ó ti pọ̀jù má ṣe o èbí wọn náà ló fọ́n jó ní ìṣíwọ̀ nìkan lọ́wọ́ ládùúgbò ni ṣe bí ọlọ́run ló ṣe wọ́dìwọ̀ nìkan tí wọ́n fi mọ̀ nálé rẹ̀ ni kọ́dá ọpadà sí báwọn ṣe rí ṣé arábìnrin yẹn ààrẹ ni tí ń gbélé duplex ti padà lọ lè ilé ilé duplex yóò ti kú nígbà o nígbà tí ní ká máa bá yín yẹn ẹ̀fọn ni bá ṣe kíní tipa bá ka ìyàwó ìdínà orí lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn òun náà ni pé obìnrin tó dáa lóbìnrin yíyà ṣáàkìrà tí máa dúpẹ́ fọ́kọ rẹ̀ ọlọ́run bá aláyò fún láti bọ̀tán dáadáa ẹṣẹ́ àná o kílọ kọ́sẹ̀ ọ̀rọ̀ yígọ́tì àti bọ̀lì wálé yígọ́tì àti bọ̀lì ẹni tó dúpẹ́ lérí yígọ́tì báhùn ẹbára mọ́tò fún ta kọlẹ̀ fún gínọ́sẹ̀ bẹ́ẹ̀ kọ́ stéètì fóbìnrin mi kò ní kí yín a ní kí ní ń ṣe kí ní kílọ́kọ̀ ọlọ sábùjá kọ lọ sí lẹ́kì fẹ́sítù orí táwọn èèyàn ń ṣe fáwọn ìyàwó wọn dára kò sì lówó símọ́ǹtì kan yóò sì mọ́ ti gbéraga ọlọ́run ní sẹ́yìn bẹ́ẹ̀ o èyí ma dúpẹ́ ni o ma dúpẹ́ ṣe ma dúpẹ́ ah, àwọn ọmọ ilá ni wọ́n wọ́sọ̀ yẹn aṣọ yẹn fáìn ọlọ́wọ́n bá wà pẹ̀lú yìí ẹ ráti ẹ o a ma dúpẹ́ tàwọn ọmọ ẹ obìnrin tí ma ń dúpẹ́ obìnrin dáadáa ni lẹ́yìn náà obìnrin tọ́jú pé ma ń yọnu pẹ̀lú díẹ̀ tàbá fún kò ní gbé nípa ọkọ̀ òṣèkíní ṣé ọ̀ka kò ní gbé ilé lọ́rùn ó ti ma yẹ tó ń gbà ó ti ma pé fifty thousand lọ ń gbà yóò sì takú pé òun fẹ́ ra visa one fifty visa one fifty tó o bá ṣe ra òní sinmi Eh, owó oṣù mélòó jọmọ́ tẹ́ẹ̀ jẹun lé rárá o sọ fẹ́ pa ní mọ́ fi ilé ọ̀rẹ́ rẹ wélé rẹ o nítọ́kọ̀ ọ̀rẹ́ rẹ ń kọ́kọ̀ ń o tìyín náà ó sì dáa ọlọ́ni sẹ́yẹ̀dì alùlọ́hù bá dà òsìrí yusra ọlọ́ni ẹ̀ níwà lójú kan náà pẹ̀lú bí mọ́gbé mọ́gbé bùkátà inú ẹbí ti kọjá agbára lérí o pé wọ́n fẹ́ ṣe ìyàwó fún àbúrò mi mo ti sọ fún ọ pẹ́yìn lẹ́ra màálù kẹmọ́ dúdú ti mi o ẹni tẹ́lé ọ̀rà màálù rí 35,000 nígbà ní oṣù ó sì fẹ́ ra màálù 150 tọ̀wọ́n wá sáwà lọ́lẹ̀ wá gbèsè ọ̀sá já mọ́ra wọn ọ̀sá gbowó àjọ obìnrin ah bẹ́ẹ̀ bá ra màálù ní ìníṣẹ̀mí tọ́lá làbíà ọkùnrin ara wa ní látara wàhálà tó kó sí níparí obìnrin dáadáa kìí ṣe règùn lérí owó tó bá ná lérí ọkọ ẹ̀ àbọ̀ ná lérí àwọn ọmọ ẹ̀ ìgbé bẹ́ẹ̀ ṣe rí yẹ ó ní iye owó òfin tó wà nínú lè obìnrin dáadáa sọ gbogbo tó bá ní ọkọ rẹ̀ ló ṣe kíni ọkọ rẹ̀ ló ní ó sì fi láyà nígbà anábì sọ Khadija employer àti employee náà fẹ́ra wọn anábì lọ́wọ́ employee àmì Khadija lọ́wọ́ employer anábì nígbà wọn fẹ́ra wọn tẹ́sí ẹgbọ́ fún wọn láti jáǹsì gbẹ̀dàgà ọlọ́run ẹni kóbìnrin ló lọ́kọ̀ ẹ̀lọ́gbà mi ọmọ tẹríba fún nítorí bá sì náwó àwọn ma àbóhun náà abọ́ ọya òní fi ṣẹ̀rẹ̀gún lọ́jọ́ ọ̀la lọ́kọ̀ mi ìdí gbowó ìgbà owó yẹn dákun filẹ̀ filẹ̀ mo ti fẹ́ rí búbọ̀ àṣírí bò mí tọrọ mọdú ẹ ọmọ ti ṣe yóò jòkó di obìnrin dáadáa yìí síbẹ̀ níparí obìnrin dáadáa 12 nù àbí ẹlẹ́ẹ̀kejìlá ee wọn lóbìnrin dáadáa wọn ni yọ ma ṣe ibímá yóò ma tọ́jú ilé yọ ma ṣiṣẹ́ ilé iṣẹ́ ilé aláṣẹ rẹ ni Fatima lè bá nàbí ó ọwọ́ òun ni ó dákun fún ọmọ ọ̀dọ́ wa nàbí ní lè iṣẹ́ ilé ọkọ oyé oyà pánlé ni oríire ni fóbìnrin ẹlẹ́ẹ̀kẹtàlá obìnrin kò jáde pẹ̀lú yọ̀ǹda obìnrin dáadáa obìnrin dáadáa kò wọlé pẹ̀lú ọfẹ́ fi ráṣì tọrọ ọfẹ́ fi gàrí tọrọ spaghetti tọrọ ọfẹ́ fún ọlọ́rọ̀ ọfẹ́ fún ọyọ́ lẹ́kẹjì ọgbàṣẹ́ ò torí wọ́n kọ̀ọ̀rọ̀ sílẹ̀ owó tiẹ̀ ló lè ná láì gbàyọ̀ǹda wọ́n máa gbàyọ̀ǹda omi dáadáa máa gbàyọ̀ǹda ní abú wọ́n fẹ́ fún ọ̀rẹ́ mi ní kóńgò ráìsì mẹ́rin torí wọ́n kò òun náà ti ń gbèsè tẹ̀ pé <laughs> twenty eight náà tán lọ́ba tán twenty five ìgbàgbọ́ ti dá wàhálà lẹ́nu lé àwọn tó bá mọ̀ pé àwọn ti tọrẹ ń bẹ̀ òun náà ti mọ̀ pé tọ̀ bó ṣe kórí nìyẹn obìnrin dáadáa wọ́n ní ọgbọ̀lọ̀ jẹ́ obìnrin tó náà túnra sí obìnrin mi dá nínú nìkan ọ̀pọ̀ dá nínú jẹ̀lbáàbù tí máa ń bẹ́ńtà táwọn ọ̀rẹ́ rẹ̀ bá ń ṣe ìyàwó ẹ̀rí tó kò sí ẹlẹ́fíṣì tí wọ́n nu lé kẹwà bè lọ́wọ́ ọkọ̀ pé bóòlù ìyá ní káì ìṣàrí bí wọ́n ṣe rí yẹn tọ́ ẹ̀sàjà dé bẹ́ẹ̀ wọ́n yàtọ̀ sígbà tí ìbá ń ṣiṣẹ́ lé búrẹ́dì jojoojúmọ́ òórùn ìfin kí ló dé wọ́n bá dáná tán kíchìnì wọlé ìwẹ̀ kó lè wẹ̀ ní o kó tó sùn sọ ẹsẹ́gbẹ̀ arákùnrin yẹn tó bá sì lọ bí iṣẹ́ tó dé ṣáìkọ̀ wẹ̀ oorun ọ̀nà yìí sí o nídìí bẹ́ẹ̀ obìnrin náà máa túnra sí fọ́kọ ẹ̀ opposite ìdíwọ̀n àdáwà ń se lé àní túnra sí nulé tàbá ń jáde láwọn sí kíni láàmà túnra sí torí inú ọkọ̀ rẹ̀ ọba dùn tí bá ń se tí bá ń rí 17 òun náà ni 18 ládé yìí ní obìnrin anábì sallallahu alaihi wasallam lónìí náà láà jamilun yuhibbu al-jamal ọlọ́wọ́n ọba ọba tọ́rẹ wà méjìdínlógún nínú àwọn ìròyìn obìnrin dáadáa òun ni pé yóò máa ran ọkọ rẹ̀ lọ́wọ́ lérí àti ríyọnu bàbá rẹ̀ àti yẹ́ ẹ̀ òun ni ọmọ sọ fún ìtí mami ní kẹ ṣe fáwọn ẹfi tí wá lẹ̀ ẹ̀ṣẹ̀ tí mami o tó dá lè jẹ́ náà yín ni ẹ̀ kò yí ṣèyí tí ó máa di olórogún ìyá ọkọ ẹ̀ yóò máa sọ àárín yẹn yóò máa sọ àárín yẹn bá a ṣe ní kí wọ́n pọ́n òbí jẹ́ náà lé náà lá ní kí wọ́n náà ṣe kíní kí wọ́n náà kún bí ọkọ rẹ̀ lé wọ́n mọ̀ sókun ẹbí rẹ̀ papọ̀ ní máa jákun ẹbí nọ́mbà 19 obìnrin alùwàdúdú lùwàlódì obìnrin tó fẹ́ràn ọkọ rẹ̀ débi pé ń bí máa púpọ̀ anábìnrin tàṣà wàdúdà lùwàlódà anábìnrin àwọn obìnrin dáadáa kan àwọn tí wọ́n nífẹ̀ẹ́ púpọ̀ tí wọ́n sì bí máa púpọ̀ fún yín kéèyàn púpọ̀ dáa gan ọwà tọrọ kọ́lọ̀ fún ní àrísìkì tọ́pọ̀ tó fi ṣe kíni tó fi tọ́ wọn ọwà mójútó wọn torí tọ́ wọn bá pọ̀ tó mójútó wọn padà di problem fún kọ́lọ̀ mọ́sà sọ wọn bẹ́ẹ̀ obìnrin tí máa ń bí madára kejì obìnrin tí máa ń ṣe family plan ìjọ máa ṣẹ́yún obìnrin dáadáa ṣẹ́yún wọ́n máa sọ pé orò ìbejì ń bọ̀ ni òun sì ti dànù obìnrin dáadáa níparí wọn náà lóbìnrin tí máa ń ṣe dáadáa sí ìkejì rẹ̀ tọ́lọ́mbá ní kí wọ́n pé méjì àbí kejì àti kẹta rẹ̀ àbí kejì àti kẹta àti kẹrin rẹ̀ tọ́lọ̀mbá ní kan pọ̀ nítorí pé lẹ́ni à ń fèsì problem lọ́dọ̀ àwọn wọ́n fẹ́yàwó léèyàn àwa rò pé ká fẹ́yàwó léèyàn gan sábàbí tí lé fi máa ń tún lè bẹ́ẹ̀ sì kórí ẹnìkan ti jẹ̀bi ẹnìkan ti wrong ó lè jọkọ ní òtó dáadáa ó lè jẹ́ ìyàwó ní òtó déédéé ó lè jẹ́ ẹni tí wọ́n ní wọ́n pè ń yálé òun ló bẹ̀rẹ̀ wàhálà nulẹ̀ tó fi da òfin ọlọ́run nínú lẹ̀ ọlọ́run ọba ní fáńkì wọ́n máa tọ̀bọ̀ lẹ́kùnmí nà nìsá mọ́tìnà wọ̀tọ̀lọ́ àtọwọ̀rọ̀bá ọlọ́run lóun fún yín nígbà láàyè yìí tẹ́ bá lágbára tẹ́ẹ̀sì nídìí ẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ pẹ́ẹ́sì déédé rí ẹ̀fẹ́ méjì mẹ́ta mẹ́rin ayà kùránì tẹ́nìkan lè parẹ́ ni èyí lè kàwé kọ́ parẹ́ èyí ò sì lè gágágágá lóbìnrin kó lòun fẹ́ parẹ́ ọ wà ń bẹ̀ bọ̀dọ́ lófin táà bá ti sòfin rẹ̀ yọ́mọdé wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lè ní wọ́n ti wá kà sí pé tí ẹ bá ti fẹ́yàwó léhun ìtumẹ́ ní pé ẹ̀nífẹ́ ẹ̀hún ma ìtumẹ́ ní pé oyé ẹ̀gbà tòun ma yóò wá bẹ̀rẹ̀ wàhálà gbogbo wàhálà tó ti fọ́jú ayé rẹ̀ ṣe yóò sì da gbogbo ẹ̀nu láàrin ìṣẹ́jú kan tí ò ní wọ́rì obìnrin dáadáa nú ilé ọkọ rẹ̀ yóò rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ àtàwọn ìyàwó ọpẹ ẹ̀ rẹ̀ láti lè bá máa fi kọ dùnú fọ́kọ yín sẹ́ẹ̀dí tẹ̀ bá ti ń jà àbẹ́ ń lara àbẹ́ ń saburú síra yín ọkọ yín ò ní dunnú inú rò ní dùn látàárọ̀ dalẹ́ lójoojúmọ́ ní ọmọ wà ní problem ẹ̀jẹ̀ rẹ̀ ó sì máa ru lẹ́yìn náà yọmọ wa banújẹ́ sí yín yọmọ afẹjọ́ yín sun ọlọ́ kí lẹ wá ń ṣe láyé tínú ọkọ yín ò dùn sí ìwọ ọlọ́mọ kírẹ́ẹ̀tì pé mo fẹ́ tìfẹ́ wà láàrin èmi àtàwọn ìyókù mi ìtànkù lómi dáadáa nù ó sì ọbẹ̀ tó dùn ó gbé fún ìyàwó àkọ́kọ́ táǹpé ìyálé ìyálé ní òsọbẹ̀ tó dùn ó gbé fún ìyàwó ẹ̀ ọ sọ ọmọdé pé láàárọ̀ yóò ẹ̀ ó ọ̀dọ̀ yín làwọn ọmọ tí mo jẹun ọwọ́ tààrẹ wọn síta ní tí wọ́n jẹ́ wà nulé ọfẹ́ ti sókè níbọ̀ ìfẹ́ ẹ̀yìn tẹ́bá fẹ́yàwó méjì mẹ́ta ẹ lè rí àwọn àfẹ́sùn kẹ́lẹ̀ gba kánsẹ́lìn ẹ má máa dayérú tí wọ́n sọ àwọn mẹ́tọ̀dù tẹ́mọ̀ lò fún yín tí ò sí ní sí wàhálà nulé owó tó wà nínú ẹnì kọ̀ọ̀kan wọn ò sí o kò sí tó fẹ́ sí tó fi pààyàn rẹ àmọ́ wọ́n jẹ́ èèyàn dáadáa wọ́n lánìyàn dáadáa síra wọn wọ́n ní arákùnrin kan sì jáde láyé wọn ò tí ì sin ọkọ rẹ̀ sì wà bí wọ́n wé sí ẹnìkan wá lọ ẹ̀kùnlé orí ìyàwó tó wà ń bẹ̀ pé ìyálé wá yọjú sí ìyàwó ẹ̀ wọ́n sọ ọ̀bí ọ̀bí ọ̀sá ti kú ti kú ọlọ́mọdé sọ ríbó ọ̀ ti kú sọ́tàn mẹ́ sọ́tàn só ti tán ojú ẹ̀ ti wálẹ̀ ah ọlọ́run dáwọn èèyàn ọlọ́bọ̀já sì mú sáàmọ̀pá eh, àwọn olóyìn sí yìí tọ́nà pákíjì tó dá wọ́n dẹ̀ sọ di problem fúnra wọn tẹ́yìn bá ní tàà nábì sí ọ̀dá onútọ̀ òun ni ọmọ tí ń sọ tí wọ́n bá ní káfẹ́ ìyàwó kan àti káfẹ́ ìyàwó púpọ̀ ìwé lọ́dàjù adébí òdodo báyìí ọ̀yá ìwé lọ́dàjù èyí tàà nábì sí náà lọ́dàjù àbí àmọ́ wọn ò sí ń tú láti fọ́n pé bọ́ọ̀ bá nídìí ẹ̀kọ́ lè ṣe kí sọ̀rọ̀ àyàn ọwọ́ awọ́sẹ́ tó bá ti dára bọ̀ ọwọ́ kíní ọwọ́sẹ́ ọmọ fi wọ́n sí lọ́n ọmọ sí dáadáa sí wọn nídìí bẹ́ẹ̀ dọ́bù effort lèyàn ṣe tó bá jẹ́ mẹ́ta dọ́bù dọ́bù wọ́n bá pé mẹ́rin dọ́bù dọ́bù dọ́bù ìgbádùn wà ń bẹ́ẹ̀ àmá sẹ́ni nígbà mi wọ́n fẹ́ sọ dọ́dẹ̀ yẹ́wọ̀ pẹ̀lú àkùnṣẹ́ ẹ máa fọpọlọ mi ṣeré mi ta ló jẹ̀bi náà méjèèjì ẹlòmínà tó náà fẹ́ yọ ọ̀kan ètí wọ́n rán bẹ́ẹ̀ ó ju ìdí ọ̀rán nílé oníyàwó mẹ́rin lọ àmọ́ tóbìnrin táwọn obìnrin bá dá wọn fà pé mẹ́rin wọláhì ilé ìbádà ní ọjẹ́ ọmọ ara wọn gbà tó yọ ọmọ àwọn náà ni wọ́n máa ṣe dáadáa wọ́n máa ju owó dáadáa wọ́n máa ṣe musabaka wọ́n máa ṣe competition lérí ìbádà lérí dáadáa tí gbogbo wọn fi wá wà jẹ́ náà lọ ẹjẹ́ kílé wa ìjọ jẹ́lé Islam bẹ́lọ̀ nínú àná rẹ̀ àti agbára rẹ̀ ẹnu ọba ta wí ọlọ́njọ́ sẹ́fẹ̀mí ti mọ̀ sọ ọlọ́njọ́ wúlò fẹ́yìntẹ́ gbọ́ àtàwọn ọkùnrin àtàwọn obìnrin kọlọmọsà síwálẹ̀ ní rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh fadrullah ajaka jazakum law khairan fa imam wa kọlọmọ kọmọ sábà fi ẹ̀mí wọn ó tó di pé àgbà ìbéèrè ọ̀kan tàbí méjì a ní àwọn ìkéde a ní ìkéde bíi méjì kan aláwọ̀kọ́ ni pé lórí lẹ́kṣọ̀ wa yìí a ní ìdìrànlọ́wọ́ gidi gan kó tó di pé a tráfù àwọn àbá tí wọ́n jẹ́ nínú foundation tí wọ́n jẹ́ board wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ àwọn ni ọlọ́run ló wọn sábàbí tí traveling yẹn tí ó fi rọrùn ọlọ́run kọ́ bá san nìkan fún ọ lẹ́sàn dáadáa bẹ́ẹ̀ ni àwọn brothers mi náà wọ́n náwó sí wa ọlọ́run kó bá a ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan ṣùgbọ́n a ti darí sílé báyìí a ti ní bùkátà sówó ìjókòó wa tẹ̀ níyì lásán àga lásán tí ò sì mọ transport àti owó epo twenty one thousand ni wọ́n pè torí ìdí eléyìí ohun tẹ́nì kọ̀ọ̀kan náà bá ní ẹ ká na ká fi dáṣọ ọlọ́run ọlọ́run ó pọ̀ pọ̀rọ́pọ̀ fún wa ẹ jẹ́ ká àwọn brothers ti ń dé láìlọ́run fún sẹ́bílá ẹ jẹ́ ká ohun tó ń kálukú bá ní ẹ ká fi sí ọlọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì a fún alákàntì nọ́mbà lábàtí ṣùgbọ́n ṣàlọ́ bàtí ẹlẹ́ẹ̀kejì níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn mọ́m wọ́n sọ nǹkan kan wọ́n ní gbogbo wa pátápátá la ní bùkátà sí kalọ̀lẹ́ kéwú tàbádẹ́ ẹ̀wọ̀ àwátá wà ń jòkó àbáwò bí 95% wa àwátá ti wà tàjẹ́ marriage ni léè tí ò sí èméjì ń bẹ̀ gbogbo wa náà la ní bùkátà sí kalọ̀lẹ́ kéwú bàtàwà mélòó la lè ráyè láti lọ ilé kéwú súnlẹ̀ láti lọ ẹ̀rọ́ọ̀lù ń sìn kò sí àyè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ bùkátà lé òjẹ́ká lè ráyè ṣùgbọ́n opportunity wà sí tá à ń gbé káàkiri yìí àǹfààní ilé kéwú ní fẹ́ni kọ̀ọ̀kan ìjókòó wa yìí náà bá ìbá ṣe wà bí ilé kéwú la wà torí ìdí eléyìí ẹ má jẹ́ kí ká máa sá bàtà lọ sí lókè tá a lọ sí kankan nínú àwọn ẹ̀kọ́ tá tún múbọ̀ ń bẹ̀ òun ni pé ibi tá kọ́kọ́ jókòó nígbà tá a kúrò ní sẹ́niù yẹn tá a tún lọ bò mí ṣe lọ ń gba mọ́tò bí mọ́tò mẹ́rin ni wọ́n gbà tẹ̀lé wa wọ́n fọ́lọ̀ wa bákan náà tún kúrò ní Kwara state a tún lọ sọ́yọ̀ state látòkè o àwọn ará òkè o wọ́n tún tẹ̀lé wa lọ sí lérò àwọn náà tún gba mọ́tò bíi mẹ́rin àwọn ẹni tó ní mọ́tò sáyẹ́kù wọ́n gbé kalẹ̀ fún gbogbo àwọn bọ́dà sọ́yá ẹ máa bọ̀ ẹni tó lè kóyàn méjì ẹni tó lè kóyàn mẹ́ta báwa náà bá bá ẹmu léètì bá kọ́pì òun kan ní bíbà yìí kò síláyìí fún bẹ́ẹ̀ pé ká wá mọ́tò bíi bọ́ọ̀sì kan jọ́ máa gbé wa lọ sí gbogbo fẹ́nu oníjà sí pé tabaka díjòkó àwọn àjẹdì mẹ́ta àjẹdì mẹ́rin níjòkó wọ́n sì tún tètè ń dé nù tasúrí nìyẹn kí mọ́mú tó díjòkó ọ̀pọ̀lọpọ̀ ìjòkó síìtì ó ti fún torí ìdílé àbẹ̀lẹ̀ ọba alákòóso rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ káwa ní òṣìṣẹ́ lórí ẹ̀. wọ́n ní ọ̀la ìbéèrè ìṣàlọ́sà. wọ́n ní àbí méjì tàbá ní béèrè. ẹ sọ wọ́n ní ká sọ béèrè dọ́là pẹ̀lú ògùn tọ́lọ́ ìtafẹ́ gbé yẹ̀wò lọ́la asàlàfíyàtú wà máa fòhó mọ̀ha gbogbo alẹ́ a máa gbọ́ sálàfí sálàfí sálàfí àwọn wọlé wọ́n pè bẹ́ orí kí o àwọn onímọ̀ fi ń kí ẹgbẹ́ mùsùlùmí gbogbo wọ́n sàmọ́kùn mọ̀lẹ̀ mùsùlùmí àbí ẹ̀hẹ̀ bọ̀tí àwọn mùsùlùmí kan bẹ̀ tẹ́ máa fi orí kì yẹn kí ó ti ọ̀làlá ìyànjú ẹ̀ pẹ̀lú a máa lọlé ọlọ́mọdé aburú pàdé ẹnì kọ̀ọ̀kan wọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ fún wa èyí tó ti dánú ọ̀rọ̀ wa ọlọ́mọdé kọ́ bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó